ṣe iṣẹ́ sí sórí bẹ́ẹ̀dì mi ṣá kàn sí kàn sí wọ́n ti wá bá mi fíìsì bẹ́ẹ̀dì mi a ti fíìsì bẹ́ẹ̀dì o bẹ́ẹ̀dì is fíìsì my bed is fíìsì <laughs> this one kọ́ ẹ̀ pọ́n ti yọ owó ilé wọ́n ti kọ́ àwọn kan bed is fíìsì o it's fíìsì fíìsì fíìsì àjọṣe "Ah, my bed is fixed àwọn àtòlẹ́sí ó kú closet mi so the closet my baby my sweetheart pẹ̀lẹ́ òtíjọ látàárọ̀ <laughs> pẹ̀lẹ́ bébì mi yóò dára fún ẹ pẹ̀lẹ́ bébì mi ìjábọ̀ mi gba kiri èmi jẹ́ orange mi bàyẹ̀ dé wọ́n ti wá fix bẹ́ẹ̀ ni wọ́n ti fix ti yàrá bébì mi náà ó ṣiṣẹ́ aṣẹ́ látàárọ̀ ni ẹni sáré kó wá bá wa ṣe ó ṣàbá wa àrísọ̀bọ̀tà ó dẹ̀ ní ó ní tools tó dáa he has very good tools so àwa là ń ṣe but òun ló bá wa <laughs> bàbá yẹn ti dàgbà but a ṣe àti dúpẹ́ fọlọ́run <laughs> a ti ṣe o ẹ̀rọ tí wàá ń dìbò látàrọ̀ á ṣiṣẹ́ <laughs> my bed has been fixed my bed has been fixed see okùn closet yes my bed has been fixed i love it now ó wá kú kí n ṣé mo máa kó nothing nothing my bed is fixed Eh, can you tébù side tébù yẹn ó wà bíbá eléyìí ti fọ́ eléyìí ti fọ́ gbà tolú ilé ah, ṣe ṣúṣá ọmọ mi lóun ò fẹ́ ó ti ṣe ti pálọ̀ tọ́ ni ó ti kó gbọ̀ngàn tó wà ní pálọ̀ ibi báyìí náà ti wà a máa kú cleaning ló kú báyìí we need to clean pa bá mi ṣe pẹ̀lẹ́dìá hmm. cleaning ló kú báyìí. don't throw this away. kí ló wà bẹ́ẹ̀ tó ìjọ àníjẹ̀mọ́ ṣe ti rí bíbá yìí sìn so ṣé àríkú méjì ibi báyìí àti àti ṣe léyìí so eh, echo pọ̀ púpọ̀ mọ́ echo one echo one ní sitting room after some time ṣá echo yẹn máa lọ so bá ṣe ṣe sitting room wà lélẹ̀ so tolu come and eat at least eat something eléyìí ta alora tuesday bọ̀ kò ṣiṣẹ́ fún wa ara gbogbo ẹ̀ so sí ọ̀tá ṣe nìyẹn ọmọ ọmọ ṣiṣẹ́ yẹn ti láti àárọ̀ àti àti tí ó bẹ̀rẹ̀ àṣẹ ẹ jẹ́ ìwọ ẹ má jẹ́ ọ ọ ti tú where is it mo lọ ti ń tọ́nà yàrá tiẹ̀ on it ó ti ọmọ mi ó lóun ò fẹ́ cotton cotton tiẹ̀ wà ń bẹ̀ yẹn good cotton abẹ́ṣíìt ah here is cold kí ló dé ìṣẹ̀lẹ̀ it's very cold here. It's not as bad as it eh? is. Yeah. Eh? It's not as bad as it is. Okay, ó ti ń ó ti ń lọ lẹ́nu. Ah, bóyá bá tiẹ̀ ti kú àbí bátìrì kan ló lò off it off the light let me see how it looks like now ṣe mo pé ń bẹ̀ yẹn aṣèǹjì bẹ́ẹ̀ change the room but n sì agbára ti para ara wọn padà although if i want to use it, okay you don't want to use them so if you want to actually go bright go púpọ̀ mú sí àti túlé ṣe. Hmm? Tolu, this your bag. Don't hang anything in the front of this your mirror. So it looked to me, it looked tattered, it looked rough. Okay? This your fillets. I think it little be okay. This one it's okay. Uh-huh. It's okay, but don't put too much thing. Eh? Your laptop is okay here. Your bag, your your closet is also big. Okay? Okay. Canada flag ló gbé sókè yẹn. Bá mi, a máa rántí Nàìjíríà náà, máa wá gbé sí yàrá So, mo rí ẹnìkan ó why those people in the diaspora they always bleach their body i don't bleach you. you see tá a bá ti fi tint kìíní sórí i don't bleach but mi lè sọ bóyá mo kàn máa jẹ́ kí skin èèyàn bright okay but i don't bleach olówó ló ń bleach náà bó mo ti ráyè olówó ni mi ò oh, owó ti máa fi bleach <laughs> owó ilé Canada kò kì í jẹ́ kí èèyàn bleach ilé àtúrà o àmì àmì so a ṣe ń to ṣe bá rí inú closet nísìnyí ó kún àti tó àwọn nǹkan kan síbi bàyè bàtà ni mo tò sínú closet eléyìí tóbi àwọn closet mi ọmọ mi ti arrange ti tiẹ̀ ó kù báàgì méjì tí ò ti arrange báàgì méjì abẹ́yọkan i think but èmi báàgì méjì pọ̀nlẹ̀ tí mo fẹ́ arrange So kò wọ́n mi ní arrange gbogbo ẹ̀ṣá so mo dẹ̀ ṣe máa wáyé tí mo bá ti wọ aṣọ tí mi bá ti like máa lọ àbùdùnà kò sí so bá ṣe ti ṣe lélẹ̀ ẹ i pé inú ilé ẹ̀ ṣì yẹn kò lónìí sin ọmọ mi ò tí ì jẹun bọ́tẹ́ mí mo ti ṣe sẹ̀mó kékeré mo dẹ̀ ti fi ọbẹ̀ efirin tó kù lánàá ní ó yesterday yìí náà náà so mo ti bu sèmi mo ti fi jẹ ṣe ti yé ọmọ mi ò tí ì jẹun ẹni tí wọ́n help wa tó bá wa ṣe yẹn a fún ní sparking kí lórúkọ ẹ̀ Christmas ti bẹ̀rẹ̀ náà kò tí ì dé a máa fi christmas light wa síbẹ̀ yẹn àwọn àdẹ̀tàn christmas light eléyìí so wọ́n ti ń sìn gbà tá a ti fi kọ́tì yẹn tá a ti ṣe nǹkan tí wọ́n dàbí pé bíbá yóò bright like before you know before he gbogbo ẹ̀yẹn wà like um, so reflection my own ń I be on on wọlé getting through the window blind you understand but now it's not like before again so ibi ìbàyẹ̀ ó kàn ní omi ṣé mo pé àwọn kìíní tó bá ti ní kinní díẹ̀ díẹ̀ díẹ̀ ó máa dàbí postage ṣe rí postage sí ká fọ́ ni ní tí mo ní wọ́n wọ́n ṣe tí wọ́n sọ níjọ́ ẹ̀ nìyẹn so ìyẹn bó ṣe jẹ́ ṣe ti nǹkan tá a ṣe ṣe nìyẹn sí sí ìyá yìí ò tí ì raṣọ wọ̀ ń sisi ẹ̀ aṣọ sì wà nù box àti ìwọ̀ṣọ fún ìyá yìí ṣe ti yé bẹ́yẹn so let me show you this place this is where actually part of our shoe I love it it's a little bit bigger than where we live before so I put my shoes there so my shoes there and the jacket is uh, in that place this place this is how it is now um and i'm telling you really there's a, lot of space here bigger than our former place seriously i can dance if i feel like dancing and there's this space in the sitting room if i want to dance you can see a lot of space if i want to dance in the kitchen also you can, you can see don't worry we are still taking things out want you to sit fẹ́ cool dáadáa àwọn pálí nǹkan tá a ṣe é sìn òlélẹ̀ àwọn pálí tá a já òlélẹ̀ you understand so there is a lot of space here to dance okay so we are still working do you understand we are working ìyẹn bó ṣe jẹ you talking to me baby. which of your jacket. oh you love it. Yeah. a lot of jackets Don't want ń bẹ̀ yẹn mo ti bá ẹ like seven jackets mẹ́ẹ̀ èmi ò ní jákẹ́ẹ̀tì púpọ̀ jákẹ́ẹ̀tì méjì péré mo ní àbí mẹ́ta so bathroom yẹn so lẹ́ẹ̀kan sí this my room ilẹ̀ ń sìn ló wá kù ká ká nù mi ì lè fi closet yẹn wọ̀nyí because ó ṣì àṣì ẹrù ṣì wà náà pálí pálí pálí ṣe ti yé closet wa big let me show you the closet is big anyway see i just want to show you we have not yet arranged everything but you can see the closet is big closet you know and the washing uh, washing machine the washing machine you know has a lot of gigantic place where we can store something all right so the bathroom is two standard bathroom two standard bathroom two standard bathroom okay má jẹ́ tí bathroom mi ẹ̀rín ní tí mo fi sí bathroom It was mo sọ fún so this house is just you can see you can see this place do you see can you see so it's a new house so this house is not even up to two years so we need you can see aha this is what I use and also you can see so um you're looking for what Huh? Three hangers. Okay, hanger. So, àwọn ẹrù ló ṣì wà ń bí báyìí ló wà so kí n máa arrange àwọn ẹrù yẹn ìyẹn ló kù sí closet mi ló kù sí láti máa arrange so wọ́n ti bá fi sílẹ̀ so inú ilé ò rí jákujàku mọ́ a wá fi foot mask sílẹ̀ etí yẹn bẹ́ẹ̀ i love it now ó ti kúrò nílẹ̀ lẹ́ẹ̀ àti ó in fact it's not shaking like before before ṣekíṣekí ni wọ́n ṣe dé bọ̀ sí sìn àwa fúnra wa la ṣe bàbá kò báyìí ló wá bá wa ṣe but I try ṣá àwọn ọ̀dọ́ bá bàbá ẹ̀ ṣe so ìyẹn ó ṣe jẹ so ẹnìkan sọ wípé anybody in diaspora they always bleach their skin i'm not anybody tó bá rí mi wọ́n ti mọ̀ pé mi ò bleach mi ò kì í ṣe èèyàn tó dúdú kúrọ́kúrọ́kúrọ́kúrọ́ bẹ́ẹ̀ yẹn but tó yẹ pé mo dúdú kírákírákírá is another thing so but bí chocolate colour ni mo rí so téèyàn bá dẹ̀ ti lo iná àbí tó bá lo irun tó rí bí eléyìí tó bá ti lè fi colour sórí go and check it colour irun tó bá fi sórí yẹn when care is not taken colour yẹn dàbí ẹ̀gà ni like chameleon then it to bring out your it to turn your colour the whole of your face okay it will turn the whole of your face to that color so nǹkan tẹ́yìn ò mọ̀ nìyẹn and most of the time also it depend of the camera tí like this camera phone tí mo lò iphone kò strong mi camera me will ò like ẹ̀ púpọ̀ so oríṣiríṣi ni àjàjà kó jẹ́ pé mi ò lọ nojú camera yẹn tí ó ti yé bẹ́ẹ̀ kójú camera bá dọ̀tí but only ní phone mi kan pẹ̀ngẹ̀lẹ̀ mẹ́sì ni but the camera is good ó ní mo lò láàárọ̀ yẹn fóònù yẹn mo máa ń sọ fún yín ti pẹ́ tí mo ti lo fóònù yẹn fóònù yẹn kámẹ́rà ẹ̀ ó sharp kámẹ́rà ẹ̀ bright tó bá lo kámẹ́rà ẹ̀ bá dà kó lo filter láàárọ̀ yẹn tó bá ti lè tanná sí tó bá ti wà lábẹ́ halogen báyìí tí bá ti wà lábẹ́ halogen báyìí á á mú ẹ á jẹ́ kó bright so your face will be glowing àmì á máa shine á dàbí pupa ń so àwọn èèyàn ti rí mi any people ti rí wọn mọ̀ pé mi ò bóra mi ò bóra mi ò kì í ṣèyàn pupa like but mi ì ṣèyàn dúdú kírákírákírá bẹ́ẹ̀ yẹn tiẹ̀ tẹ bá rí mi téèyàn bá ń bóra ṣáà máa rí èmi ṣe mọ pé mo sọ fún yín gbà kan pé i always love uh, pink anything cream tí bá ti rí lọ́jà bá ti jẹ́ pink tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ kọ́nà dìde mi ò ń ṣe bẹ́ẹ̀ mọ́ ń sìn so màá ti lọ rà á tí bá ti rí pé kọ́lọ̀ pink kan ó jẹ́ bá ti rí lọ́jà màá ti lọ sáré ra kọ́lọ̀ ni màá ń lò tẹ́lẹ̀ àtọ̀ṣẹ́ madam where is your husband ok ṣó jẹ́ ẹ́ lówó ni ṣọ́kọ mi jẹ́ lówó ẹ́. Eh? ṣọ́kọ mi jẹ́ lówó tọ́kọ mi ò bá jẹ́ lówó náà ní tá a bá ń sọ lórí bíbà ni kò jẹ́ ká máa sọ tọ́kọ mi bá ti jẹ́ lówó tó bá jẹ́ lówó ni kò sọ pé ókè ọkọ ẹ jẹ mí lówó mo wá fẹ́ rọkọ ẹ kí ló fẹ́ rí ọkọ kí ló ń bèrè ọkọ mi fún má máa bèrè ọkọ mi it's my personal life ọjọ́ tí n bá wá má máa bèrè ọkọ mi lọ́wọ́ mi alright tí n bá ti nítorí kan lè ṣe fún mi tí n bá ti sọ pé my sweetheart my husband my this comment under it bá mi pọ́n lé ní tí bá ti sọ ní kó bá mi sọ ní bá ti gbé wá sí topic má gbé wá sí topic fún mi àti bíi two weeks ń sìn kí ni date ni today is fifteen i think today is fifteen right or sixteen àti débi by now the second so two weeks la fi sùn sílẹ̀ lẹ̀ kì í ṣe lẹ́lẹ̀ náà a gbé base yẹn sílẹ̀ a wá gbé mattress bọ̀ kó o dàbí so ó jẹ́ kí inú ilé look rough i wasn't kò jẹ́ kí n wà comfortable ṣó ti yé mi ì wà comfortable pẹ̀lú ẹ̀ so but ilẹ̀lẹ̀ náà ni gbogbo àti máa ń fi wọ̀n yín yẹn ilẹ̀lẹ̀ náà ni mo gbé ṣe ṣáàtì bó ṣe ti lift ẹ̀ sókè so space wọ́n wà nínú ilé the house is not looking dirty again i can show you eh, Camera, mi lè yí sí anywhere ó ti yé i won't be afraid pé ah, ibi tó dẹ̀ lọ yí sí yẹn ó rí i pé akógi sẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí ẹ̀gbẹ́ ibi tí mo fi sílẹ̀ nǹkan yẹn níjọ́ yẹn sì irin tí a fi sábẹ́ bẹ́ẹ̀dì yìí ẹ̀rí pé ó dúró lọ́jọ́ wo ni i think last week tí mo ṣe fídíò kan irin yẹn ṣò lẹ́yìn ẹgbẹ́ mi bọ̀ tí ń sìn gbogbo ẹ ti wà ṣe kíni gbogbo ẹ ò tí wà tidy tán torí àwọn a lot of bags ṣì wà nílẹ̀ ta fẹ́ dismantle ká kẹ́rù ẹ̀ jáde so a lè kó parí ẹ̀mí yẹn a lè wà ọ̀dà a lè wà in order ṣe ti yé gbogbo inú closet yẹn a lè wà in order a wá kó àwọn bọ́sìs tí ń kó àwọn aṣọ tá à ní wọ̀ tá à ti ń kó síta ń a kó gbogbo àwọn nǹkan tí ó ṣe ti rẹ̀ so yes we are getting there I think me le promise pé we are doing it tomorrow but I believe by God's grace by this week tá everything tí máa máa show you ah my closet come and see my closet come and see my wardrobe máa ti hang but few aṣọ ni mo fẹ́ sorry sórí closet mo fẹ́ hang sorry I'm hanger yẹn few aṣọ yes and again aṣọ to me, but ti need me. ní máa kó síta báyìí kankan máa fi display nobody tí mo fi ṣe gbogbo because mi ò ní fẹ́ kí bẹ́ẹ̀ yẹn kó rough ṣẹlẹ̀ mi pé ń sìn mm-hmm. so ìyẹn bó ṣe so a máa ní the foot mat rug tí mo máa ń lo ẹ mọ̀ pé mo máa ń lo rug mo ní rug nínú yàrá mi tó jẹ́ silver tó tó match gbogbo furniture mi because my furniture is um, silver silver ni and eh, be grey colour you see when you look at this my eh, tó bá ń rí sheet yìí pẹ́ sheet yẹn ẹ máa rí kó fẹ́ lọ pẹ̀lú cotton mi so. I have foot mat tó dàbẹ́ yẹn náà but <tsk> a kàn ní láti clean but mo ti ta gbogbo ẹ̀ sọnù so kò mí ìrẹ́pọ̀ nídìí. ní erékó ní èdè ẹni tí kìnìún bẹ́ẹ̀ náà ṣó ti yé bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ mo tún wà happy lónìí i'm happy this evening because the fed go fees i can now <laughs> ó ga o ayé da tiwa congratulation o Ondo da tiwa I don't want to talk abi <laughs> make I talk kiri <laughs> I don't want to talk congratulation ayé da tiwa ó dẹ̀ pa ayé da tiwa ló máa win. <laughs> even even the minister for passport àbí kí ni interior de ṣé interior no. wọn eh, is I think he that you are. maybe he's from eh, Ekitipupa ni is it from Ondo state that guy is he from Ondo state eh? because Morini rí ní orí campaign kìíní they be tagging me Are you that that you are? you know me I'm just celebrating people in fact <laughs> I can't stop laughing. Hola, <laughs> I don't want to talk. Oh. <laughs> one brother, Olori Bruku of my one of my Olori Bruku brother. <laughs> I was trying to renovate and build the father of my daddy's my daddy's house where my daddy was buried. And this my brother went to sell my daddy's house with my money that I've used to build. and he said he went to join the he's a PDP person in Ondo State. I called him. Àbá Jàǹdọ́mọ́, I said, kò I rí ọwọ́ mú láyé. Èmi ń kọ́ ilé bàbá mi, òun lọ gbé tàwọn wá lòun ṣe PDP. Ó ti kó gogo. But I don't be telling people things about doing security. I'm praying security and you be telling them. Now they be saying that. <laughs> Some people don't cobalize all of you. <laughs> What is that? <laughs> Otobola, good evening. Abi ta ló ń Only Otobola, good evening. What do you think of moving to Ottawa? What? kilo sir? Did you think? Ah, ah, òyìnbó wo lẹ dúró? Auto me Auto yes ke. Good evening. Okay, good evening. What do you think of moving to Ottawa? Do you like it? We Oyinbo you're correct, but mo you understand nǹkan tó fẹ́ Yeah, if I don't like it, I won't move here. Actually, in the beginning, like two years ago or three years ago, I was planning to move to Halifax for the car business because it's um uh, because of the um kí to move you know is uh, eh, oh god oh ti lọ mi mọ̀ bí mo ṣe lè sọ Yorùbá mi mo ṣe lè sọ lóyìnbó it's easy to move car from Halifax and Quebec so part of the reason okay Is easy. You move car also from other providence, but it will be more expensive. Sister mi Ekuma. Okay, Ekuma Oh, o. O ṣàlàáfíà wọ ha. Nǹkan tó pé Ekuma o mi dáwọ́ lóhùn. So, Alifa then, I moved for a reason. You know, of course, if I don't like what's our, I won't move it. I love Ottawa. So the name is sand. The meaning of the name in my language is plenty enemy. <laughs> You see, Ottawa mean plenty enemy in Yoruba language. So I believe God bless you. <laughs> Ottawa, of course. <laughs> So you don't know I cherish Ottawa and it's true. That's the video of the name. Ozawa in Yoruba and go and ask. So definitely, my, around me, my generation got got to do with this place. What you mean? Like, I don't want to, I don't want to, <laughs> well, I don't want to invest on Koko. Tell me, Kote, if Koja, me, it's not the time I want to maintain my lane. I love Otawa. Otawa is my I love I love to stay Look, George ni màá láìkí tí What George allow. pé ó tó wá gbé pé ìsàlà ọ̀wà àwọn òsì ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn kò lè máa kẹ́gàn àwọn we love it so nígbà tí mo wà ní nàìjíríà náà ojú ọjà Lagos Island níbi tí ọjà ti wá níbi tí àwọn ìbáṣẹ́dọ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ ní star mi ti oh God kó tó di pé wọ́n move gbogbo head of eh, eh, gbogbo kíní wa lọ sí is that mine? Yes. Is, so she was, oh, oh, God bless you. Hang it down kó tó di pé wọ́n mú gbogbo finance no finance wa mi defence health force quarter gbogbo kíní wa lọ sàbújá so ojú ọjà níbi tí mo wà ṣé ti yé i love ojú ọjà tó bá gbọ́ pé ojú ọjà ojú ọjà ìsàlàwà <laughs> ojú ọjà ah wà á rí báyìí ní ojú ọjà wà á ti máa rí lójú ọjà ah, èrò máa ń wà ń bẹ̀ àwọn èèyàn correct people yes tó bá jáde mo ti rí nígbà tí mo ti jáde lẹ́nu mẹ́ta kó máa jáde lọ́ba kó máa gbọ́ pé hello how are you àtàrígbò àtọmídán wọn á kí ẹ ojú ọjà ó ti máa ń ṣó pé yes ojú ọjà ni honestly i always live close to the um, ambassadors places the head of state the ministers yes this is what go and ask you see first second of obalende like this our house tẹ bá rí ilé sí gòyìn gbà yẹn you have to live in that place kò só lè tó wọbẹ yẹn ní tó máa ń lé wa wọlé tá a bá sùn síta tá a bá pọ̀ gan ní pé kò gbọ́ pòrò fẹ́ dún kó máa ṣe fífífífí <laughs> báwo ni ṣe ti yé bẹ́ẹ̀ so kò só lè yìí ojú ọjà láwàá understand tó bá jáde báyìí kò rí àwọn ọmọ àwọn ọmọ head of state gbogbo wọn kò tún tó wá rìn sókè báyìí kò rí ọba èkó tó wá jọba kó bá lọ síbí kò rí commissioner of kiri kan tó bá lọ síbí kò rí dig kò rí aig tó bá lọ síbí kò rí minister i mean defence minister uh, yes àwọn kí head of mi kí lórúkọ wọn ọlọ́run gbọ́ tó bá lọ sọ́nà eh, eh, kí lórúkọ ẹ̀ Eh, kí lorúkọ ẹ̀ eh, kí lorúkọ ibi tí eh, ìkòyí club oríṣiríṣi ṣá ojú ọjà ti yé i'm used to iṣẹ́ mi pé nìkan tó máa ń bá yàn kádàrà mu so o gbúdọ̀ study kádàrà ẹ̀ but ngbà yẹn mo wò pé okay Quebec is easy to ship car from Quebec as a business woman that love to do car business look at ṣe rí ẹjọ́ yẹn sìn ṣe ti rí ṣe rágo yẹn tó fún mi ṣe rí táyà yẹn i change it mo fi táyà yẹn sínú inú yàrá mi you can see do you see that tire? Uh-huh ṣé ti rí ṣé rí táyà yẹn mo like ẹ because that's my business Do you understand She retire, táyà yẹn ṣé rí so agony, but wọ́n dash me to níjọ́ kan tí mo ra mọ́tò lọ́dọ̀ èèyàn so wọ́n dash mi ó lóun phone náà ni wọ́n fẹ́ mi as a gift To mo patronize ẹ̀ dáadáa ṣé ó ti yé bẹ́ẹ̀ so dílà kan ló fún mi ní aago yẹn dílà kan ló fún mi ní kúbẹ so gbogbo bí mo ṣe ń kó nǹkan dànù tí mo kó mo kó aago dànù mo kó àwọn nǹkan dànù lóríṣiríṣi mi ò ju kíní yẹn sọnù my daughter say kí ló fẹ́ fi ṣe àmúni òmu kan tí mo sọ yìí táyà tí wọ́n fi ṣe aago it shows pé iṣẹ́ tí mo ń ṣe mo yàn láì mo dẹ̀ lọ́fẹ̀ẹ́ i love my iṣẹ́ tí mo láìkì jù iṣẹ́ mọ́tò rẹ mọ̀ mo láìkì iṣẹ́ mọ́tò gan mo láìkì iṣẹ́ mọ́tò gan iṣẹ́ kì í ṣe kí ká máa drive o bí kéèyàn ta mọ́tò kéèyàn máa you know how much is this car bí ṣe máa ń ṣe i love it ọlọ́run gbọ́ bí mo ṣe ti ṣòwò tí mo ṣọ́ọ̀tì tó lórí iṣẹ́ ọ̀rọ̀ mọ́tò tí mo ní problem tó like problem tí mo mí pé káwọn èèyàn wọn máa bìlí pé iṣẹ́ yẹn lè iṣẹ́ obìnrin kọ́ ni iṣẹ́ ọkùnrin ni i love it nice hair cut, ma thank you thank you adé congratulations ti Ondo state ti o ayé ta tiwa tó ti gbalẹ̀ o ṣé ẹ rí wọ́n ti díẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ orúkọ ni ó láwọn orúkọ kan nísìn let me just be frank with you ó ní sista mi please help me help for what i can eat with my children oh Emi gan mi ti jẹun látàárọ̀ èmi àti children mi <laughs> Tolu have you eaten since morning àwa in Canada we are just working If I tí you bá so oúnjẹ you need to like you now you hear the okun oh, o àǹtí mi because I just answer you now the next thing you ask me for money tell me Ondo I know you are from Ondo state now why you asking me for money ṣé mo jẹ Lord ni lọ bèrè owó lọ́wọ́ ayé dati wá o oh, lọ dìbò Ayédatiwa will give you money or anybody for money, you know. Ayédatiwa, you know. Why are you asking me for money? I don't like that, oh. This CC, there's nobody. Go, ah. Àwọn orin tá a ṣe àti ìgbà yẹn kankan wọlé. Kí la fẹ́ ṣe? Mo lọ ti fẹ́ kiri owó tó fẹ́ mi. Àwọn kò tí ì jẹun látàárọ̀. N mọ̀ rí jẹun látàárọ̀. No, èmi ti jẹun. Ọmọ mi ò tí ì jẹun látàárọ̀. Tí ò bá sóúnjẹ ń gbà mí ẹ gbà wẹ̀ somebody ọjọ́ kan báyìí tí mo lọ sí home kìíní wọ́n ní if you don't have food how are you going to cope now monia monia don't cry for food and it's true okay mm-hmm. for the first time tí ìbàjẹ́ pẹ̀lú mi ìyá wèrè let me come back to yẹn wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ nsìn some people you take people for granted for the first time first time ni o mi ò rí ẹ rí lórí platform mi mi ò rí ẹ rí lórí platform mi O kàn sọ èdè kan mi mọ̀ bóyá bí bóyá o kàn gbédè ìlú yẹn ni the next thing ni pé ó dẹ̀ sọ fún mi pé please my sister tell me bó mo ti jẹ́ sister ẹ i'm not your sister because you even if you speak my language doesn't mean you are my sister <laughs> because i'm not related to all my people the all my village people i'm not related to all of them okay speaking my language doesn't make you my sister even the one that are siblings go, go, sister <laughs> if they they fuck up i say i don't have family you just is a joke <laughs> since morning now i see one person eh na my my daughter if my husband could you know my husband can support me you know but he's not here i didn't see anybody oh the only first thing to greet me because i just show you my house now they came to fix my bed now and wàá they máa wí kó máa wà ló òyìnbó ẹ̀ ó bẹ́ẹ̀ fine And tó wá fìsì ẹ̀ náà fún mi gan kò ní mọ̀ pé kò sí tájà lójú yanyan kò yẹ pé kò sí owó lẹ̀ àwọn ah you are rich money in jesus name ẹni tó wá bá mi fix ẹ̀ we are rich you know you are rich ó ṣe tí mi lọ́ mi where are you from mo ní i'm from Africa where in Africa mo ní West Africa where in Africa <laughs> mi ìdáhùn ló kọ́kọ́ béèrè fún mi ó ní ó kọ́kọ́ béèrè mo ṣàdá lóhùn bí mo dáhùn question question because i don't really want to engage in tíṣẹ́ tí wọ́n wá ṣe ni mo fẹ́ kán bá mi ṣe kán dẹ̀ kán dẹ̀ máa lọ ṣé ti yé so don't take people for granted okay you are coming for the first time you greet me okay ẹkún o okay ẹnìkan tún ti sọ pé ẹkún o bójú rí ojúmọ́ san ó san o ó san mhm. so ẹnìkan kí mi ń sìn bẹ́ẹ̀ ṣe fi èdè lù mí kí mi ń sìn tí mo dání lóhùn kẹ́hìn kan sọ pé bọ̀njú kí n sọ pé bọ̀njú mi kí n sọ pé sàbá sàbá bì ẹ́ tó dẹ̀ yẹ pé French tún póríṣiríṣi ok French yìí ti ẹ̀ torí ṣé mo tiẹ̀ sọ fún ẹ pé former landlord mi yẹn ó ti ń miss mi nínú ilé ó send message mi ó ní do you have two package do you order two package mo ní yes mo ṣe ṣe yes báyìí ó ní ó kàn send bíìlì sí mi ni kí n sọ bíìlì one eighty <laughs> bíìlì tí ò ń ṣe bíìlì mi i will pay you when i have the body ṣe bó kò tí ì deal now ó sì máa deal ni <laughs> ó wá ní tí n bá ti kí n sẹ́yìn owó yẹn sóko tó lè sẹ́yìn múlẹ̀ ni ó yẹ kí n sọ fún gan ni <laughs> mi ní ṣé o ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ Tolú ẹ̀ jíánì call call him call him direct let me call him ọlọ́run jó pick o let me even call him <laughs> ní tí màá sọ fún kò ní fọ́ọ̀nì <laughs> ó rẹ̀ kó fẹ́ máa tírẹ́tì mi pẹ̀lú ayé pẹ̀lú Tolú wa ni mi má bínú di àmì mo ní kó lọ jẹun o ti ṣiṣẹ́ jù lónìí kò sórí tó bá ti fẹ́ gbàwẹ̀ ò ní ṣiṣẹ́ tó bá dẹ̀ ti fẹ́ ṣiṣẹ́ ò ní gbàwẹ̀ adó mi ò lọ́wọ́ sí gbogbo rádàdà yẹn o ah, màtí ìṣe pé bóyá kò sí bí o màtí ìṣe pé bóyá kò kò kò àgòsó oúnjẹ ńlé má tọ́ tẹ̀yìn fún wa ní credit card kan bí òsó oúnjẹ ńlé ṣáàdẹ̀ ní fi credit card rẹ̀ oúnjẹ jẹ ni bójú olówó ń pọ́n tálíkà máa jẹun ọlọ́run dẹ̀ ní ṣe mí tálíkà tolú kọ́mọ̀ wá bá mi fi nọ́mbà ẹ̀ síbí sẹ́ẹ̀ you have it now ó yá ṣẹ́ẹ̀kì ẹ̀yìn Bag, bag. fi mo fẹ́ direct ibi tí whatsapp ẹ̀ wà ni mo fi ń pè pẹ̀lẹ́ díà àbí wàá sókàrà ẹ̀ sómi eat àdẹ̀ ní kinní mọ̀ wọn kì í ta grocery wọn báyọ̀ ṣe delivery grocery i need the toothpaste àti kí ni náà. adẹ̀ní tí ó dùn wọ̀nyẹn sẹ́lẹ̀ tí nílé tí mo wá dà sọnù ìjọ yẹn mo wá nílé ìmápá mi o ti rí nọ́mbà pé pé you see loud. ó <laughs> ti miss me. routed to voicemail. The person you're now. trying to reach is not available. Wait now, wicked. The boy send the message. Call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. Go for available, Please record your message have finished recording, you may hang up. Okay, okay. Hello, Gianni. I saw your message. You said maybe I ordered two parcel. That is two something items. Yeah, two. So you got it? And after when I say yes, you send me the hydro, the old one that I've paid for. I don't know, maybe you are trying to hold it If I don't pay for the idol, you keep it. Actually, that's my past a little bit expensive than the idol. Okay? It's about 200 and something. I'm just telling you, I want to be sincere with you. So if you want to use it to cover up, it's two clothes, one for myself and one, one for my daughter. And it's blue color. <laughs> Quebec flag. <laughs> you could take one and give one to your wife. I know that smile will size you. You are not thin. <laughs> You, could give it to give one to my daughter's one. Give it to your wife. I think my daughter is a little bit taller than your wife. <laughs> give it to your wife. You can take mine. It's trouser. It's top and trouser. So <laughs> if you want to hold it, you want to use it for your for the hydro because I don't understand. I wish you pick or you missing me in your house. Oh, sorry. <laughs> so that is it. I just said I should call you. Okay, because I don't understand the message you sent to me. He said, Are you expecting too fast?" I said, Yes. And then I was expecting you to, okay, I receive it. You can send your address or you, anytime you come to Kube or somebody to come and pick it up for you. And you said, after saying yes oh o ti cut ni after saying yes and you now send me your the bill again i don't know why you want to be torturing me for your bill i don't feel bothered about that i'm going to pay for the ajo okay just be patient with me it's not it's not even due date yet all right i'm going to pay for it okay but if you have the password and you want to keep it that's it iye tí i bought something online mo rà kan fọ́mọ mi mo rà kan fúnra mi. has been forwarded to voicemail. The mm. person you're trying. So. <laughs> Ah, fóònù náà ní nàìjíríà fèkì ẹ pọ̀ gan o in fact something like this ṣé fèkì ẹ̀ níṣá wọ́n ta in fact anyway ṣá tí kí ni yẹn mo fẹ́ rà ń sìn ti elimac tàbí kí lórúkọ ọ̀gbẹ́ni yẹn tó ń ṣe so landlord mi former landlord mi mo ń expect mo rán ẹnìkan mo ti sọ fún pé mo ń expect àwọn package kan nínú ilé yẹn yes kí n tó kúrò ńbẹ̀ yẹn so package yẹn ti dé wọ́n ti sọ fún mi pé wọ́n ti release package yẹn bó mo ń béèrè lọ́wọ́ wọn bóyá wọ́n lọ tọ́jú ẹ̀ pamọ́ ni àtẹni tí mo sọ fún àti kejì tí kí ọ̀rẹ́ mi oní ọ̀rẹ́ mi sọnù ẹni tó gba one thousand dollar lọ́wọ́ ọmọ mi yẹn kò tí ì sàn yẹn o ah these people àwọn èèyàn ò ní ṣèmù mọ́ o tó gba one thousand dollar lọ́wọ́ ọmọ mi ó claim one thousand. Hmm owó hydro tí wọ́n ní wọ́n lè fi ṣeré yẹn one thousand odidi one thousand dollar ló gbà lọ́wọ́ ọmọ mi náà fi system claim wọ́n lè ti gbé fún wa padà ó sẹ́ndì ó béèrè lọ́wọ́ mi pé ṣé mo expect eh, package ni mo ní yes ó ní how many ó ní two you are expecting to pack mo ní yes ó wá ní your hydro ó kàn bí mo ṣe ṣe yes fún báyìí ó kàn sẹ́ndì mo rò pé ó máa sọ pé they send it i got it ó kàn fún mi ní ó kàn send the bill sí mi ni and the bill is sent to me also is the old one that I paid you know ó kàn fẹ́ máa disturb nígbà tó kàn ṣe báyìí mí nǹkan tí ẹ̀ dá lóhùn mọ́ látàárọ̀ yẹn ó rò bóyá màmá wọ́ọ̀rì ee bẹ́ẹ̀ sá ó wọ́n ju nǹkan tí ó wà lọ́wọ́ ẹ̀ lọ nǹkan tó wà ń bẹ̀ yẹn two hundred pẹ̀lú kínní so tó bá fẹ́ mu tó fẹ́ fi dí owó ẹ̀ tó bá fẹ́ mu ó lè mu òun lè wọ̀ kan aṣọ obìnrin ni ó lè wọ̀ kan fún ìyàwó ẹ̀ nìkan. That's it. àwọn èèyàn ń sọ ọmọ àrùbọ́rọ̀ inú mi ò da báwo ló ṣe treat mi bẹ́ẹ̀ ó kàn máa fẹ́ tó bá ti dúró báyìí wákàn tẹ̀ tún ju nǹkan kan wá ní kó tún ju nǹkan kan sórí àkáǹtì mi kó lọ fi dì mí aṣọ yẹn gan mi mọ̀ bóyá ó da bóyá kò da òtí iye tí mo rà ní mo sọ yẹn so òun fẹ́ gba one something lọ́wọ́ mi ayọ̀ tó dẹ̀ wà lọ́wọ́ is two something ó sì jèrè ńbẹ̀ tó bá dẹ̀ ríyàn tó máa lọ tà fún. ayé yìí ó kéré gan ó kéré ìdíyẹ. ẹnìkan kò déédéé kí ẹ nísinsìnyí wọn kò lè máa béèrè ó lọ́wọ́ ẹ oríṣiríṣi èèyàn ló wà lórí mídíà ṣáínà ẹ nice haircuts ẹ ṣé o. mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ǹkan kó tó di pé ó divert mi. landlord mi yẹn ó lè wà lórí live chat báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí torí ẹ̀ ó lè jẹ́ torí ẹ̀ ni mo ṣe gbé call ó lè wà mí my landlord <laughs> my former landlord. Ah. mo fẹ́ sọ nǹkan kún orúkọ name has got to do with your life orúkọ orúkọ ní í ṣe pẹ̀lú ayé èèyàn irú ẹni tó sọ pé ayé da tiwa yẹn mi ì lè ní mi ì lè fẹ́ ṣe anything kí n fi irú ayé da tiwa yẹn kí n fi ṣe deputy mi irú àwọn èèyàn tó bá lu ayédatiwa as a deputy vice anything ó máa tẹ́ni ò bá wà kẹ́fù ó máa kú láàsì ni ọ̀run á da ti tẹni tó bá àwọn bá ń ṣe vice fún ayé á padà wá da tiwọn ṣó ti yé àwọn àná tí orí orúkọ bẹ́ẹ̀ ó máa ó máa ẹni tó bá wà níwájú wọn tí ò bá ṣọ́ra wọn wọn ò yí sí láti bá a ṣe orúkọ tòótọ́ ni ayédatiwa <laughs> ẹni tó ṣe báyìí fún ọ̀run ti da tiwọn ayé da tiwọn <laughs> bí bàbá kan náà tó ṣe president ńgbà yẹn bàbá kan bá mi fẹ́ dárúkọ wọn o mo kàn ń sọ yorùbá mo ń sọ omi ìdẹ búyàn kọ̀ọ̀kan sí i o mo rántí ńgbà yẹn pé wọ́n ní àná tí kò síbi tí wọ́n bá ti lọ báyìí àná tí ò rí wọn tán bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ nìkan àbí kán gbé ẹ sí ṣíà kán gbé wọn sẹ́gbẹ̀ẹ́ nìkan ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn máa ṣubú àwọn á gba pléèsì ẹni yẹn ẹni yẹn máa já sí kòtò ṣáni kì í ṣe pé wọ́n ní wọ́n ní kì í ṣe pé kì í ṣe pé wọ́n ṣe ògùn anointing wọn ni so ayédàtiwa congratulation new governor of Ondo state mm. this way ayé dá tiwa. àwọn PDP ọlọ́run gbọ́ ẹ̀jẹ̀ má wà fún mi o àwọn PDP sì máa kúkú kórajọpọ̀ tó bá yàtọ̀ máa lọ darapọ̀ mọ́ APC níta kúkú máa dẹ̀kọ́ APC <laughs> ti fojú wọn rí rèé. E wọ́n ní fojú wọn èèmọ̀ wọ́n ìmọ̀ àparapọ̀ tó máa lọ di kọ́ ni akúkú wọ́n á sọ júnù wọ́n á fọ̀ parí ń wéke àbí ń wíke dẹ̀ ni kò lóun kúrò ní pátì ó fọ ó sọ júnù ó fọ̀ parí ni everybody ṣe máa ṣe tó bá yá nìyẹn ẹ máa rí wọ́n lé wọn everywhere I don't know tó bá jẹ́ pé wọ́n ti kọ ọmọ bàbá mi báyìí tí wọ́n jẹ́ kó ra fọ́ọ̀mù nínú PDP <laughs> tó lọ ta ilé ogun yẹn má pọ̀ tó yìí oh God <laughs> ẹ má bínú o ẹ̀yin PDP ìyá kan ló kúkú bí PDP àti APC náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ <laughs> tó bá gbọ́ one náà ni kò sí problem ṣá ó fọ́ ni o ayé ti dá tiwọn congratulations Ondo State. Mm. Mm. the gap is much ṣá PDP náà gbìyànjú bó tẹ̀ yẹ pé PDP gbìyànjú but omi pọ̀jọ kà lọ. <laughs> Jésù Jesus Christ. Ah! Ọlọ́run ló ní gíláàsì yóò gé mi lọ́wọ́. <laughs> àwọn pdp ń ṣe oògùn mọ́dà mi yẹn náà ó ṣe gbẹgẹdẹ oògùn ó lóun àfa àfa ìjànà mọ́ àfa ìjànà mọ́ àwọn àfa òsì olè ó lọ ta ilé ó lù mí jìbìtì ó wà lọ ra fọ́ọ̀mù mi mọ pòsíṣàn tó tẹ̀ lóun fẹ́ lọ fún òun náà wá ṣe tán a máa ṣojú rẹ́súrẹ́sú ní ẹni pàwọ́ àwòsàn bá gbé lọ wọ́n bá débẹ̀ wọ́n láwọn ọ̀rẹ́ èèyàn wọn ní mọ̀ pé ó lè ní akótilétà aláyé bàjẹ́ bóyá lẹ mọ̀ bóyá lẹ mọ̀ ọlọ́run máa ń gbàdúrà báwo ni jàre my sister Kenny God do a prayer. <laughs> Tolu, eat now. God bless you. God bless you. Ah, what the Bible say, baby? I'm so happy. I'm so glad. I'm so glad. They fix my bed. I am so glad. They fix my bed. I am so glad. They fix my bed tó bá ṣe tán kó wá bá mi tan tẹlifíṣàn yìí o àti connect mọ́ mo máa connect mọ́ kí lórúkọ ẹ̀ ehm, bóná tí àwọn yorùbá fíìmù yẹn bóyá màá ti bẹ̀rẹ̀ sí ń lọ́ọ̀fù yorùbá fíìmù padà kí ni ehm, netflix netflix netflix mi mo yẹ tán fi subscribe fún netflix ṣá mi ì tún fẹ́ hard mo gbèsè tí mo ti jẹ torí canada yìí wà expensive fún mi for now. You are the love that he led me. You are my God, my healer. You sent your word, I hear my disease. You are my God, my healer. My husband is okay ẹ̀yin tẹ́ ń béèrè ọkọ mi my husband is okay ó ti yé mhm. àwọn ọ̀tá tí wọ́n fẹ́ fi ara wọn máa disturb o bí ọkọ mi wà òkè bí òwà òkè it's my business it's not your business so stop béèrè lọ́wọ́ mi báwo lọkọ ẹ ọkọ mi wà náà ọkọ mi wà ọkọ mi ọkọ mi megidana mai gidana mai gidana ina seki twenty four dollar ní kíni rosemary kí ló twenty four dollar what is twenty four dollar. ok kí ni twenty four dollars ṣé bẹ́ẹ̀ ṣì tiẹ̀ ni. oh subscription to Netflix are you serious wow please can you send me the link Tolúwa ni mí ọmọ Tolúwa fún mi wọ́n ní twenty four dollar ni wọ́n fi ń subscribe sí Netflix ah èló la wọ́n máa san every month okay twenty four dollar Coupon now. we can actually ah ah oríṣiríṣi fíìmù dẹ̀ la máa máa wò oh, bóyá mo tiẹ̀ máa padà lọ́ọ̀fù àwọn èmi gan mo tiẹ̀ fẹ́ ṣe fíìmù kan kémi náà tiẹ̀ gbé fún netflix kí lè rí pé mo lè ṣe tí netflix máa gbà lọ́wọ́ mi me too i want to do one i mean i want to okay netflix twenty four dollar that's twenty four dollar is about thirty five thousand or to forty thousand nigeria Oh, cheap now níbí báyìí ní Canada for tó bá jẹ́ twenty four dollar that's is is is okay àwọn ti India gbogbo tá a máa ń subscribe sí yẹn mo máa ń subscribe sí kò wọ́n ná èlò la subscribe bóyá seven dollar but mi ò gbọ́ India mi ò dẹ̀ gbọ́ àwọn nǹkan mi tó máa ń sọ nínú kíni ẹ̀ mi ò ń ṣe gbogbo àti mo ti subscribe tán ti máa ń yọ owó mi play rí so bóyá ti bá lọ fún Netflix yẹn sìn bóyá màá máa tún television at least ìgbà tí èèyàn bá ti ní nǹkan tó fẹ́ ṣe ń gbà mí èèyàn lè tọ́ tẹlifíṣàn á lè kú eh that's good mo tẹ̀ ti gbàgbé pé mo bèrè question ọlọ́run ló ní kí n tètè ẹ̀hẹ́ lẹ́ẹ̀kan mo tún sọ̀rọ̀ wípé ẹ̀ eh, kí lorúkọ ẹ̀ mo um, èmi kàn láìkí kánò sí nítorí mi gídánà because my sweetheart àti alájí Aliko Dangote. torí wọn ni mo ṣe love Kano because it's from Kano torí àwọn ẹbí ọkọ ẹ̀ ọ̀dọ̀ òkè ayé ò rí big get you understand okay ó google it i google it i google it tólúwa lọmọ mi jọ tó bá jẹun tó bá mi google ẹ̀ ṣé o ti gbọ́ dìyà ọmọ tólúwa fún mi ayọ̀ mi ti dé my baby baby my baby baby baby baby baby Tolu please google it for me I come naturally at ah, twenty four ah, ah. tẹlifíṣàn mi a máa ṣiṣẹ́ tinú yàrá máa ṣiṣẹ́ títí tí bá lọ́ọ́ máa ṣiṣẹ́ torí pé gbátá fi wà ní kùbẹ́ẹ̀kì yẹn láti wà tí kìnìún yẹn ti ṣẹlẹ̀ báyìí ní òtún television. so it's a new, new, new dawn new life new hope I want to put I want to put behind me old things and I want to forge ahead. So I want to be watching TV. I'm just telling you, mi ò wo TV láti three, láti going to four years now. Me ò wo TV. Àwọn mi máa ń wò díẹ̀díẹ̀ lórí fóònù bọ́lá àtún tẹlifíṣàn. So mo fẹ́ fi sẹ́yìn. Mo fẹ́ kí old things pass away. I'm telling you, I want to subscribe. Bí mi ti ẹ̀ wo kí n ti ẹ̀ tán sílẹ̀ anytime tí n bá wà lórí live chat máa tẹ̀ máa rí pé television mi wà on wọ́n dẹ̀ rí pé nǹkan kan ń sọ̀rọ̀ okay I listen to music only when I'm in the car even wọ́n ti máa ń jó nínú ilé kò make me somehow like mi ì dẹ̀ ń wò lórí YouTube náà tó máa sọ pé ẹ ló bá wa wò lórí YouTube I don't watch the I don't watch uh, those things onísìn màá máa try láti wò àti English o àti Yorùbá because I remember then I do watch James Bond watch Jackie Chan. watch a lot of movie. You understand? But this Simokan Ripe, we can, I put a lot of stress. And again, mo tún subscribe for him football because that dà pé football lọkọ mi máa ń wò. My husband used to watch football. My husband loved football. Mm. ìyẹn bó ṣe jẹ́ so ẹ̀yin tẹ́ ti wà sunday happy sunday to you ẹ̀yin tẹ́ ti wà sunday tẹ́ ti wà saturday bye for now. papa papa ti papa pa papa papa ti papa Thank you. mo fẹ́ ka èdè haúsá kan my back yìí kí Bye from Montreal, Rose. So you are living in Montreal, eh? Rosemary. Bye bye from Montreal. báwo ni mo dúró <laughs> any place that I trace okay. Children, Rosemary, òbí kíní kámẹ́rà ẹ̀ jẹ́ kójú mi pọ́n ó fẹ́ jẹ́ kí n dàbí àbínú àbí àwọn eh, kí lórúkọ. àwọn ẹlòmíín sì bọ́n ṣe bá máa wá máa gbéyàn mọ́ra owó tó máa fi ra ìdíyẹ ọdún náà wá káàkiri o aṣọ ọdún orí Facebook náà máa ti gbà papọ̀. megirana my husband is fine. jẹ́ kí n kí ọkọ mi náà jẹ́ kí n let me play music of um, let me uh, eh, I want to play I love something lovefully I love my husband. Tolúwa lọ́mọ mommy can you please plug this for me let me just see mo fẹ́ wo mo fẹ́ máa wo hey i can't wait for my husband to anyway sha i don't need to discuss my life with people here i don't need before my husband commit ah i don't want to discuss my past private life i don't want to discuss anything bá mi plug in yẹn wò bóyá ó it's already on i need to turn it on. okay play play it ṣé kìnìún kankan wà ní ẹ mo máa subscribe sí kìnìún yẹn o so mo fẹ́ máa fi keep ara mi busy ó dẹ̀ máa jẹ́ kí èèyàn kúrò off uh, off Facebook at times. I don't watch TV. Only ní mò ń sọ mo ní I want to start and again gan ah television yẹn ṣe wà ó sì ṣiṣẹ́ ṣá a lè kọ́ mi e e e Jesus Christ Is like these people eating woman being what is this? Eh? ṣó ti rí ni faifan bidiyon wani bawan Allah a wata kabila a nan Afirka Jesus Christ da nama. Tolu. Amma ni abin da ya ɗaukan min hankali a wannan bidiyon ne. Ina ganin kaman wannan hannun. I can't show this o. Oh. Tolu look at it. Ta ló ń tag mi nínú àwọn nǹkan báyìí? Olúbukú làwọn tó ń sọ̀jẹ́ sèré ìsinmi. Bawan Allah a wata kabila a nan Afirka wa'anda ake. sheets. Shit, bullshit, man. Because báwo ni ilé ṣe dáàbò máa rí. jẹ́ ká I don't know ṣọ́rẹ́ wọn yẹn sìn àwọn àwọn tó post kiri yẹn sìn kò sí you tán ṣe fún wọn show them. mọ̀ ṣó mọ̀ post nonsense yẹn tẹ́ni yẹn ń jẹ apẹ́ you tó ń jẹ owó èèyàn yẹn owó èèyàn ló ń jẹ yẹn àbí wọ́n gbé wọn ò lè gbé mi lè gbé sórí page mi o wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa strike page mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Hmm? ẹlòmíì nínú wọn tó pòsè yẹn wọ́n máa ní kinní wọ́n máa kàn máa èmi àwọn èèyàn tó kọ̀ wọ́n they are not monetized am I monetized owó tó ṣé mo èmi tí ó jẹ́ pé màá tún bá mo yìí wà ní tó wọn bá mi sùn bọ̀ bóyá. looking for somebody to swim for me. Or do you think I cannot swim? A lot of people are not talking about him again. Oh God, what is it now? ṣé wíńdò ń ṣí o oh, ṣí wíńdò yàrá yẹn This one. yes. Yeah? Yeah. Mm. mi ṣe bẹ́ẹ̀ yẹn láìkò tútù ó máa jẹ́ kí mi máa ṣe wà láìpẹ́ fẹ́ sick. bàbá yẹn kò lè ṣiṣẹ́ tá a bá bá ṣe lónìí ó lè fọdún mẹ́wàá ṣe judge me when you are capable of paying my bill. Judge me when you are capable of paying my bill. If you cannot play your game, I play mine. I don't know you, Sha. Anyway, you. ẹ̀yin pípọ̀ ẹ̀ dúró sórí ilé ni ó ti kí ni problem yìí àwọn ò tó rèé ẹ kó tiẹ̀ gbà rẹ̀ abájókòó jẹ́jẹ́ máa ṣáà I'm disturb wa. are going to be. My love, my beautiful woman. Yes. I may not be the first man in your life. Oh my God, yes. I want to be the last. You are, Benny. Forever is it. My love, my beautiful woman. Yes, my love. I may not be the first man in your life. Yes. But I want to be the last man in your life. Yes, yes, yes. My love. Good morning, darling. Mm -hmm. I hope you slept well. I'm, I'm in love with you. love that I'm in love with you. I'm in love with you. Thank you. Yeah. I love that I'm in love with you. I'm in love with you. I love it, Yeah. I love that I'm in love with you. Yes. I'm in love with you. Yes. Good morning, darling. I hope you slept well. I'm sending you hugs and kisses, hoping to light up your day and remind you how much you mean to me. Seeing your message pop up on my phone makes my day a lot better. Forever is the day. I'm in love with you. Yeah. I love that I'm in love with you. I'm in love with you. I'm in love with you, sweetheart. Yeah. I'm in love with you. I love that I'm, in love with you. I'm in love with you. I'm in love with you. What's about me? Good morning, darling. I hope you slept well. Yes, have a pleasant night rest. My sweetheart, I just want to promise you, I love you forever is it by God grace. Kò sí ẹ̀ eh, oríwọ̀n ni kí n kọ fún ọkọ mi lálẹ́ tí mo bá ṣẹ̀ ẹ́ olólùfẹ́ pè mí sọ fún mi bí o bá ṣẹ̀ mí bàbá mi màá sọ fún ẹ má wo tàwọn ẹlẹ́gàn èmi ò wo tẹlẹ́gàn má wo tàwọn abínú ẹni nígbà mìíràn ìyá ń jẹ ṣin sá àlè jẹ́ ká máa rántí wípé. ọ̀nà ló jì yìí ń bá máa kíìsì ẹ lójoojúmọ́ ènìyàn ló dẹ́ṣin lọ́rọ̀ o ẹṣin oníkà o ayé ló fẹ́ sọ gbàdógún ìgbà ogun kì í so lóko. I will I mean I don't I cannot translate it in a eh, in language but I will do it in English when I finish. ẹ jẹ́ kí ìfẹ́ wá ṣe roboto. our love is going to be a circle. It's going to be round, like a ring. A wedding ring has no beginning, has no end. Gẹ́gẹ́ bí òrùka ìgbéyàwó àmáṣeré that the engagement has a knot, has a boat, but the wedding ring doesn't have a boat. Tí kò ní bẹ̀rẹ̀, tí kò ní òpin, tí kò ní nìta ayé lè o. Oh ẹnìkan wọn lẹ́yìn kan wò mí ẹ wò ké yín báyìí ìwọ tó yín mú yẹn imú ẹ máa ní kòkòrò very soon gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ yìí ti rí bí ìfẹ́ wa ṣe máa rí nìyí gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ wa ṣe rí ìfẹ́ a máa mú sùúrù bẹ́ẹ̀ ni see am patience kì í wà ìtọ́ yes very patient ìwà ìtọ́ mean um, decent no decent ìwà àìtọ́ i'm a decent lady kì í hùwà àìtọ́ kì í wá ohun tara rẹ̀ nìkan o i'm not selfish i wish myself before i wish myself good i wish my husband good kì í wá ohun ara rẹ̀ nìkan o ẹ máa ṣọ́ra i'm very very very careful you have to be careful Emma some people are like demon, they are like Satan, satanic people. ẹ máa ṣọ́ra ẹ má gbèsù láàyè ẹ̀mí ìtẹ́lọ́rùn kì í fẹ́ wá kó lè tún yes forever is it, deal my sweetheart i love you have a pleasant night rest yes love from distance i trust i trust god i believe God's on your behalf and I want you to believe me. No cheating, no no double dating, nobody hungry me again except you. Okay? Nobody. Many people may want to, you know, because I even know that if many, you know, a lot of people want to distract us just to destroy the rate, but I cannot fall for the G week. I'm telling you because in the world, you know, and I cannot, you know, tó wà ní olótìlọ́tì máa ń pamọ́ so i love my husband forever i love you alinko dangote forever is the deal no problem just relax i love you for real i love you for real from the moon to the sun from the up from down to the up from the grace to the grace <laughs> from love to love from sweetening to sweet, sweet, sweet, sweet, sweet. From sugar to honey, I love you. Any pleasure, night rest. Ṣórí you, ti wú ni. Ẹ jẹ́ ká tẹ́wọ́ wa. Tá a bá ti didun ìfẹ́ dídùn, a máa ti máa gbàdúrà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ìkẹ́ àtọ́là ẹ jẹ́ akọrin mo máa ń kọrin. Ìkẹ́ o, kó máa bá mi fún mi. Ìkẹ́ àtọ́là kó máa bá ọkọ mi o aṣíwájú òní ṣòwò bàbá fatima ìkẹ́ àtọ́lá o kó máa bá ọkọ mi àtèmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ wa ìkẹ́ àtọ́lá kó máa bá ọkọ mi o aṣíwájú òní ṣòwò bàbá fatima bàbá fatima i love you i love you sweetheart ìkẹ́ àtọ́lá o kó máa bá èmi àtọkọ mi àtọmọ mi àtọmọ wa àtàwọn olólùfẹ́ wa ìkẹ́ àtọ́lá special ìfẹ́ yẹn ìkẹ́ yẹn àti ọ̀la yẹn kó máa bá ọkọ mi o aṣíwájú oníṣòwò bàbá Fatima you continue to lead other will follow God bless you love you so much have a pleasant night rest kó dára fún ẹ̀yin náà ẹ̀yin tẹ bí tinú yín dùn sí ewé tí mo kọ yẹn ó yé so prayer I noticed that when I started praying oh Lord bless my husband bless my husband a lot of people also comment a lot of people have been praying for their husband but the way I do oh Lord oh Lord people call they they follow us like they copy they started a lot of people now they be praying for their husband and then they be tagging <laughs> That's is a is a good one. Like you know, people are learning from us. Okay, it's good. Kò ní ẹ̀jẹ̀ pé we saw it somewhere. It's just it is a thing So good on machine. Ó ti yé to tó tiẹ̀ jẹ́ Kristẹni àti àwọn tí ò tiẹ̀ mọ́ Ọlọ́run rárá ń sìn. Wọ́n máa gbọ́ ọkọ mi tí wọ́n ti ṣe kíkọ̀ sórí ẹ̀ à ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ni ọkọ náà ni. Ó wá ní jẹ́ nkọrin yín ìmọ̀ràn tí mo mú wá fún gbogbo obìnrin ẹ wá gbọ́ o ìmọ̀ràn tí mo mú wá o fún gbogbo obìnrin ẹ wá gbọ́ o tí ẹ bá ń tẹ̀lé ayọ̀ yín kalẹ̀ nílé ọkọ yín tí ẹ bá fi ṣèwàwù obìnrin lè máa jẹ́ o ẹ tẹríba fọ́kọ o i'm humble i'm loyal to my husband kẹ́ bá lè kó fa ọkọ yes i'm humble and i'm loyal ẹtí mi lè respect I cannot marry the person ẹ tẹrí bá fọkọ o ẹ má lè kó fa ọkọ o ẹ má ṣe wẹgbẹ ẹ kí lọkọ ṣe God forbid ọkọ ń ṣe bẹbẹ ọkọ tèmi mi mọkọ tí o mọtọkọ tèmi ṣe bẹbẹ dídùn iná àwọn ọkọ yìí ni kẹyìn aya wọn ṣe oríire dídùn inú ọkọ mi ni kémi ṣe oríire kọkàn mi balẹ̀ kínú mi dùn kẹkàwé gboyè rẹpẹtẹ kẹjọ kẹjẹrẹ kì í ṣe àwọn ọkùnrin tó jẹ́ pé tó ń bá pàdé lọ́nà wọn á já ẹ síwò wọn bá gbogbo nǹkan ẹ jẹ́ wọn lè jẹ́ kó rí nǹkan kan ṣe tó bá ń tẹ̀síwájú wọn fẹ́ da ìpadà sẹ́yìn tó bá ń taṣọ wọn ni kó máa lọ ta arú àbí kó máa lọ ta ta kó máa lọ ta tòmátò àbí kó máa lọ ta ewé ṣòtìyé wọn ò ṣe bẹ́ẹ̀ ọkọ tèmi ò ṣe bẹ́ẹ̀ àdídùn inú àwọn ọkọ yín ni kẹ́yìn aya wọn ṣoríire ẹ kàwé gboyè rẹpẹtẹ kẹṣòwò kẹjèrè kẹdọ̀gá níbi iṣẹ́ olúwa fún yín ṣe ṣùgbọ́n gbogbo ipò kíkó tẹ láyé ayé káyé tẹlẹ̀ dé ẹ pé ọkọ lórí aya a ò torí obìnrin dá ọkùnrin o ṣùgbọ́n nítorí ọkùnrin la ṣe dá wa obìnrin láti jòlù ìrànlọ́wọ́ láti bá bọ́kọ̀ dámọ̀ràn a ò torí obìnrin dá ọkùnrin o ṣùgbọ́n nítorí ọkùnrin la ṣe dá wa obìnrin nítorí nítorí Aliko Dangote náà ṣe dá èmi Bọ́lá Fọláṣadé mi mọ tiẹ o bóyá torí tiẹ náà ṣe dá torí ọwọ ìwọ náà ṣe dá ọkọ tèmi lè sọ ọbọ tèmi ti rẹ bye for now <laughs> have a wonderful night rest inú mi kàn dùn pé mo bá mi ṣe bẹ́ẹ̀dì yẹn bẹ́ẹ̀dì mi kò lẹ́lẹ̀ ó wá sókè ó ti yé <laughs> bẹ́ẹ̀dì mi kò lẹ́lẹ̀ for two weeks láti gbé bẹ́ẹ̀dì sílẹ̀ lẹ̀ wọ́n ní kó má bàa wá ṣe but at the end onísùúrù lẹ́yìn onísùúrù lọ́lọ́wọ́ wa àpadà wá ṣe náà ni ó ti yé so ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run gbogbo nǹkan díẹ̀díẹ̀ báyìí náà torí nígbà tó wà nílẹ̀ yẹn inú lérò ọ̀fun mi rí lè mọ iye ẹ̀ nígbà tó wà lókè mo gbọ́ tó wà nílẹ̀ yẹn mi ò feel bother because mo mọ̀ pé one day should be one day if one day is going to be one day i'm going to lift it again okay so me don don stress yourself people want to give you stress don stress people want to trouble you don trouble yourself people <laughs> people want to so <coughs> <coughs> excuse me, people want to make you cry. Don't cry. People want to frustrate your life. Don't frustrate yourself. Okay, look unto God, the author and the finisher of your faith, and make sure you avoid anybody that trying to pull you down, anybody that hates you, anybody that just wants you to be sad. Make sure you avoid them. Okay, so love you guys. Bye for now. On scan ni o, àbí torí ni. um, òun ni a máa ṣe kámẹ́rà tí wọ́n fẹ́ ṣe kámẹ́rà sí bó mo fẹ́ ṣe kámẹ́rà sí náà ẹnu ọ̀nà nílé màá ṣe kámẹ́rà sí ọdún bíbá yìí yóò nídìí kámẹ́rà ṣá I don't think so but I have camera I will fix the camera tolúwa ni mi ṣé òun pa lè lo kámẹ́rà lè fix kámẹ́rà yẹn sí Camera náà ṣe bí camera wà lólé ó ti wà gbé ni kò sí akọlẹ̀ fi kámẹ́rà síbẹ̀ ni ká má kọ̀dọ̀ pé àlọ́ náà ni ká má kàn sọ kámẹ́rà ni ká fi síṣá. so happy sunday bye for now love you mo sọ pé happy sunday happy sunday bye for now ẹ jọ̀ọ́ ìtorí ọlọ́run tẹ́ bá ti fẹ́ ra mọ́tò ẹ pè mí fún mọ́tò ojú ọjà la wà yìí tẹ́ bá dẹ̀ fẹ́ ra lé sí Canada tó yẹ pé you want to relocate to, or you want to relocate to Canada okay so tó bá jẹ́ pé o ṣẹ̀fẹ́ wọlé tó gbọ́ french má lọ Quebec o Quebec ò ṣe ọ̀rẹ́ pẹ̀lú ẹni tí ò bá ti sọ french o kó dẹ̀ tó kọ́ french àtàtà tó ti dàgbà orí àfẹ́ ta o ẹ̀gẹ́dẹ̀ ṣe french lẹ́sí pàṣẹ pàṣẹ lẹ́sí lẹ́sí bòkú kì í ṣe yẹn kéékèèké o must speak gan ṣé ti yé so if you want to come to Canada you want to come and invest in Canada Canada is a good place to invest I'm still going to I will I will see what will happen wọ́n yẹ pé my husband love to develop a Africa and Nigeria especially you know I will see so so but if you want to buy house in Canada you want to buy house in Canada I can actually do that yes we want to buy house and um, irú gbogbo àwọn estate yìí ṣá ẹni tó ní estate yìí sí ó dà pé àwọn tó ní àwọn they I think they are China are they China I don't know ṣá but àwọn ọ̀gá bẹ̀yẹn anyway if you want to invest you want to be an investor in Canada like you want to really be an investor because nísìnyí America ò fẹ́ gba rádaràda kì í ṣe pé bíbá iná gba rádaràda but you want to be an investor here you want to buy house here you know you can call me you can do that can help you actually okay o fẹ́ ra lé sí Canada so tó bá ti ra lé ṣe wà pé tó bá jẹ́ investor o ti ní definitely so I can just help you ká má sọ̀rọ̀ jù ti yé ká má sọ̀rọ̀ jù tó bá dẹ̀ fẹ́ wá sí má jẹ to bá fẹ́ wá sí Canada hmm? this time around I can actually help you to put you through for some things you want to come to Canada okay you have money ma okay jẹ́ n sọ kankan àwọn wèrè kan wà ní orí mídíà wọ́n máa ń wà ní ìlú kan wà ní ìgbóná máa ń wà ìkan máa lóun wà ní Dubai ẹ máa gbọ́ o àwọn bíi mẹ́ta tó ti pè mí rí àbí mẹ́rin tó bá tún pè mí ṣé o mọ̀ pé níjọ́ yẹn ìgbà tó kù dẹ̀ tí mo sọ pé mo fẹ́ move kó nílé yẹn so they actually believe that oh bóyá ẹni yẹn wá pè mí mo ní I want to move o I want to move o they now say somebody should a girl should call me that lady said to me that àwọn ah, fẹ́ move nsìn mọ́mì jọ̀ọ́ tó bá ti dúlà kí n send account number mi ò fẹ́ send three million so màá lè help òun ṣó ti yé bẹ́ẹ̀ màá lè help òun i was thinking really pé bóyá ó tiẹ̀ ní ó fẹ́ ṣe kinní yẹn kó ṣe pé bóyá three million yẹn tó bá send three million three million yẹn should be around two thousand dollars níbí báyìí tí ò sanwó lé mi lóṣù ṣó ti yé so mo á ní mo fẹ́ help i actually want to help but do you know that time they are waiting for me they thought maybe i'm waiting for that money to actually rent to move owó tí mo fi move kúrò ní Quebec tí mo fi gba mọ́tò mo mọye tó jẹ́ owó tí mo san nílé àti deposit àti bá a ṣe ń lọ ta máa ń wá síbi ta máa ń lọ ta máa ń bọ̀ and I pay my car rent my car every month ṣètìyé I pay my car every month so mo serious like more than what people think you understand and we eat we do many things kì í ṣe gbogbo tó so wọ́n wá ń bèlè ibi tó ń fojú sí the way people are now looking las tí wọ́n bá fún wa ní hundred dollar tá a fún wa two hundred dollar it's like we ṣe ni ṣe ẹ ti understand bẹ́ẹ̀ yẹn kẹ́ lè mọ irú level tí wọ́n fẹ́ já ọ̀tá mi sí ẹni tó bá jẹ́ pé mo wà ní Canada yìí tó wá wò pé owó tí àwọn ẹlẹgbẹ́ mi àwọn tí ò tó mi lọ́jọ́ orí tí wọ́n mèkì seven thousand in a month tó wá ń wò mí pé tí n bá fẹ́ ná hundred dollar mo fẹ́ ná two mo fẹ́ ná three mo fẹ́ ná five hundred dollar kó jẹ́ problem fún mi gbogbo ipò tó bá wù kó wà láyé tó bá jẹ́ pé n tó fẹ́ fún mi nìyẹn kí ìyàwó máa jẹ mí nígbà tí mo wà ní midst of plenty ọlọ́run ẹlẹ́dàá bá mi fojú pẹ́ nípòkípò tó bá wù kó wà tó bá lówó ọlọ́run á fi ìyà nǹkan míì tó jẹ́ pọ̀ important ayé á fi jẹ́ so these three people have called me many times and you know I won't come back to mention their name each time tó bá ti pè wọ́n bẹ́ẹ̀ yẹn each time tó bá ti pè wọ́n tó bá ti ní kàn pè mí bẹ́ẹ̀ yẹn they won come ṣé àwọn mẹ́ta ni àwọn mẹ́ta kọ́ about five of them wèrè kan báyìí ó fi gbogbo ọmọ ẹ̀wọ̀n mi ó níyàwó òun rèé ó send picture ọmọ ẹ̀ ń gbà yẹn ó lóun fẹ́ wá sí Canada òun ta kòkó òun tóbi nìkan kìnì kan òun máa send owó kan tó kí n send account number mi tó bá ti di lọ́la mo send ẹ̀ sí. ó ti gba time mi gan o tá a máa máa sọ̀rọ̀ nígbà tó yá ọjọ́ tí wọ́n ní mo send account number ìwádìí tó bá ti dọ̀la kí n pè mo wá pè pé how far o kò wá gbé kọ́ọ̀lù mọ́ mo pè pè pè pè pè ẹni tó máa wá yọjú sí mi ni wèrè kan failure kan tó máa ń ṣe politician kan yes politician wèrè kan tó máa fail ìdọ́jọ́ òkú ẹ̀ yes face failure any politician tó bá ti bá mi jà ó máa fail ìdọ́jọ́ òkú ẹ̀ ni hmm. má jẹ́ má orí ti fẹ́ máa yún mi ìfẹ́ bínú mo dẹ̀ fẹ́ lọ ṣe báyìí báyìí nísìnyí so ìyẹn bẹ́ẹ̀ ó tún wá pé lady kan tó wá wá láti Dubai lady yẹn mo sọ mo ní before you talk to me you will pay your um, um, consult I mean, consultation fee consultation fee ó dẹ̀ ní o máa san ó san èlò oníjọ yẹn ó san one fifty thousand mo ní consultation fee mi is hundred dollar and the hundred dollar then was one fifty dollar one fifty thousand he paid the hundred dollar he said he paid it in naira ní náírà tó dẹ̀ pé ẹ̀ ń gbà ẹ̀ wọ́n fẹ́ kí n tún fún ẹlòmíì torí wọ́n mọ̀ pé lẹ́yìn tó sanwó yẹn a lot of people be asking me for money because wọ́n ti believe pé wọ́n ti fún mi one fifty kan so some people must also come and ask me for the money as eventually we share it to people okay we share it just look at the game o we share it so I discuss I create time for this girl ó fi gbogbo léwọ̀n mi ṣọ́ọ̀bù ní Dubai bóun ṣe ń ṣe dáadáa Dubai yẹn wà òkè fóun gbogbo àti òfin ṣòṣì tó ṣe bí olórí burúkú yẹn kò pẹ́ kó jìnnà ni wọ́n sọ pé wọ́n báǹdì gbogbo wọn ní Dubai ọlọ́run nígbà tó ṣe bẹ́ẹ̀ mi ì pé o ipe kó jọ o pé kó wá bá mi ṣe kọ̀kọ́ ó kàn déédéé pè mí ni o wọ́n ran níṣẹ́ kó pè mí the same person náà tó the same politician yẹn òun náà ló ń ṣe ó tún ti ó tún kọ ẹnìkan ìyẹn náà tún pè mí láti Africa country kan náà ni gbogbo wọn yẹn yídà kan pè láti Qatar kan pè láti Dubai kan náà pè láti kí tún lórúkọ ẹ̀ Mm. kán ló pè láti Cairo Egypt gbogbo bẹ̀rẹ̀ náà ti máa ń pè ṣé ti yé kán pè láti Senegal kó ṣáà máa pè káàkiri gbogbo Africa wọ̀nyẹn another one tún pè mí ló bá ní ẹ òun kí la lè ṣe papọ̀ mo ní kí la lè ṣe papọ̀ mo ní èmi ò ní kankan ṣe mo ní lónìí ẹ kí n ké ká máa ṣòwò pé ṣé mo lè lọ ra mọ́tò kí lọ price mọ́tò sí ẹ bó tiẹ̀ jẹ́ ní àmọ́ tó ń bá kọ́kọ́ rí kóun fún mi ká máa jọ ṣe business abádẹ̀ ń ṣe kí nìyẹn ká máa jọ kú èrè ó ṣàtúnṣọ̀rọ̀ yẹn ó ti di mélòó ń sìn lèmi náà bá tún lọ mo bá tún sá lọ kọ̀ọ̀kan kó jọjọ mo bá tún lọ bèrè mọ́tò yẹn àwọn kọ̀ọ̀kan báyìí àṣẹrọ́ ló pa nígbà tó máa dọjọ́ kejì tó sọ pé òkè ń sẹ́ndì àkáńtà bá òun máa sẹ́ndì òun gbà tí mo sẹ́ndì àkáńtà kò gbé kọ́ọ̀lù mọ́ ṣé ó ti di mẹ́ta àbí mẹ́rin ẹni tó wà nídìí tibẹ̀ yẹn èyí tí mo sọ yẹn APC làwọn yẹn àwọn APC ni àwọn yẹn ṣe ìkan tí wàá dìde ọdún APC àti PDP àwọn kan tó bá ti pé wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ pádàn wọn tán bá ṣe àwọn alágbára gan lára wọn yẹn àwọn jújúnà wọn tán bá ní wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ pádàn wọn máa ń lora wọn PDP lè bẹ APC níṣẹ́ tó dúró tó bìlí pé apc tó bá wà ní power ó lè ràn èyí tí ò sí ní power apc tó bá wà ní power ó lè ràn pdp tí ò sí ní power níṣẹ́ tó ti mọ̀ pé a máa wojú ẹ̀ tó sàn so that's that's that's four another one náà tún pè mí ẹ òun fẹ́ máa gbé góòlù fún mi ìyẹn àwọn orí Facebook ló nìyẹn àwọn wèrè Dublin ló ń ṣe ìyẹn ti wọn wèrè Dublin ló ṣe yẹn wàá jókòó bí mi ṣe wà yìí ọjọ́ tán ti bí mi tí mo ti wà lórí mídíà yìí tí mo ti ń blog láti six year plus now mi ò ránṣẹ́ rí pé ẹ lọ bá mi bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àbí kẹ́ ẹ lọ bá mi play lórí intelligent ẹnìkan I don't do it I can that's why I don't want to click with anybody. I don't want to settle with anybody. And I don't want to fight with anybody. Because wọ́n máa peace will reign. Some people will tell you, ah, let peace reign o, oh. peace out to reign o. Oh. Do you know what? They will sit down somewhere and start disturbing your life. In fact, tó bá fẹ́ ra ọjà, when you are, tó bá tó bá lọ ní mọ́tò kan tó fẹ́ tà, àbí nǹkan they will, you know what they would do? Do you know what they do? they can tell you that don't worry we are interested in that car wọ́n lè fún ẹ ní owó tó bá fẹ́ ta mọ́tò yẹn ní six million example wọ́n lè fún ẹ ní two million bẹ́ẹ̀ kó ba lè believe pé they want to buy do you get it and they will allow you to spend the two million because you you you be having feelings pé wọ́n ti fẹ́ ra mọ́tò yẹn téèyàn bá dẹ̀ ra mọ́tò ṣó máa kówó sílẹ̀ wọn ò dẹ̀ ní mọ́tò rà o wọ́n kàn fẹ́ cause problem wọ́n fẹ́ kí mọ́tò yẹn kó má ṣe tà wọ́n dẹ̀ fẹ́ kó o ti náwó kó má rówó san at the end of everything they will now use another person that is a criminal to come and be pricing that car And á máa pressurize ẹ they will be pressurizing you that pay o pay o we need this car we don't want to buy again is it by force tó bá dé ẹ̀kọ́ tó sọ pé kí ló dé wọ́n gbé lọ sórí mídíà ó fẹ́ já àwọn olólè ní àwọn tó bá dé ń ja olè lórí jìnnà gangan wọn ò ní bá wọn fa wèrè ṣùtì bẹ́ẹ̀ so another person will be pricing it like tó bá jẹ́ pé ó fẹ́ tà six million ó lè sọ pé four point five ló wà lọ́wọ́ òun òun gan òun ti rí kan bì kan wọ́n ní kó wá sọ four million ìyẹn náà dò wọ́n lè ní kò clean bẹ́ẹ̀ yẹn o but eléyìí you know wà á dé àwọn àwọn ìpẹ́ nìkan pressurize ẹ̀ yẹn o somebody pressurizing you about the deposit he has paid and you don't want them to tarnish your image you understand me ah you be afraid you don't want to actually torí ẹ̀ tó bá ti fẹ́ tajà ó máa dejú fún àwọn kan ni you just frown your face whatever anybody say because if you try to clean your name Some people are sitting somewhere to tarnish that name. You are trying to please them. They are somewhere, I mean, sitting somewhere. Just they cannot be pleased no matter what. Do you understand? So they will be pricing the car you're supposed to sell like 4 million, I mean 6 million. They'll be pricing for 4.5. You understand me? Already you are losing 1.5. You understand? And then somebody, because we want to pay this person, you know, say, okay, come on, my share, come on, my share, you know. Now you now collect the money Do you get it? Down pay to 2 million. You shot 1.5 already. They will smile. Both of them who did that deal, they will now share your profits. Do you get it? They will now share your profit. This is what they've been doing. Do you get me? So they've been sending a lot of people to me. They might say, call me, oh. Somebody will call me. Tó bá pè mí. Tọ́ni kò pè mí tí ì ṣe pé pé o serious nǹkan tó fẹ́ ṣe yẹn tó fẹ́ gba account number mi mọ́tò máa pa ẹ́ gúrúgúrú báyìí ni wọ́n máa mọ́tò máa jẹ́ ẹ sí wẹ́lẹ́wẹ́lẹ́ mi wo ah tó bá pè mí tó ní serious tó serious tó yẹ pé you just want to call me the only people that are serious on this Facebook is that those people who normally beg money tell them to send their account number they will send it to you but when they say tell you send your account number they won't put anything okay if you are a person like that disturbing me ah the almighty god ó máa ogun máa pa ẹ́ jàtijàti ni because mọ́tò ló máa lo fẹ́ rà tó máa tàn mí tèmi ò dẹ̀ tàn àdàbí tèmi bá ṣe bẹ́ẹ̀ fi hàn i don't do that I don't deceive people. I don't play on people's intelligence. When I talk, I mean whatever, whatever I say. And if I'm catch, catching cruise or joke later, if I'm not serious, I will tell you this is a joke. But if I'm telling you things and I continue saying it repeatedly, I'm serious about it. I don't play on people's intelligence. I don't disturb people's life. You see, and that's why I was, people were very, very sad when they heard me that I moved. And later they are now happy because I came out to tell them again that, you know what? I use my money, oh, I mean credit and money, oh, owó ọmọ mi, àfi sanwó, oúnjẹ oh ṣó ti yé Benye in so either owó ló wà tó wọ ẹni ọlọ́run má fi kọ̀ọ̀kan jẹ wá níyà ọlọ́run má kàn fi gbèsè sẹ́mi lọ́rùn ọlọ́run má fi gbèsè jẹ mí lógún ọlọ́run má fi gbèsè báyé mi jẹ́ ọlọ́run jọ ṣó ti yé so some people later they were so happy that okay at least owó yẹn ó sì yá ni because wọ́n bẹ ṣorogún ní they don't want you to have money maybe somebody is telling them that you know what n tó máa ṣẹlẹ̀ sí ìyá máa jẹ́ gan torí ẹ̀ àwọn kan wà lórí mídíà yìí wò mí dáadáa mo ti speak fún wọn mi lè bá wọn mi kò sí kókówó sórí wọn mi lè bá wọn ṣeré kì í ṣe tẹnu mo hate people with wickedness àwọn èèyàn ni wọ́n play a game ni they want to try you how you can forgive wo tí n bá forgive ẹ lákọ̀ọ́kọ́ mo forgive ẹ lẹ́ẹ̀kejì you continue doing it mi lè forgive ẹ tí n bá forgive ẹ gan you go your way especially Only good evening mr dangote mo ń jẹ yes mo dáhùn so good evening darling muritala alema so àwọn yẹn wà tó máa ní kí n máa dárúkọ i can tell you gbogbo wọn bó ṣe máa ń ṣe group wọn gbogbo wọn yẹn they are demonic wọn dẹ̀ lọ́gàá tó máa ń bẹ̀ wọ́n ń I hate àhẹ gbogbo tó ń ṣe yẹn wọ́n lè máa kàn tẹ̀ jokes Some people don't count. I don't see like a joke. Because they cannot take it. They torture you, they demon, they disturb you. You are your own. Tí n bá sọ money yín pé mo ní ọjà kan tí mo fẹ́ tà sí, tí bá gbé mọ́tò kan jáde, wọ́n á ní kó lọ máa báyìí. Wọ́n máa bẹ́ ẹ ṣorogún. Tó bá lọ fẹ́ ṣe bí mo ṣe wà ní ọ̀rọ̀ ẹlòmíì tó bá kí ẹ báyìí tó bá ní ọ̀rọ̀ Dangote báyìí. Akáyé mọ́ yé ti jókòó tó máa gbé orúkọ ẹ lọ lé Dangote, á gbé orúkọ ẹ lọ lé babaláwo pé mo gbé Dangote sókè mẹ wọn gbórúkọ ẹlẹlẹ babaláwo wọn máa bẹ ẹjà wọn máa ṣoògùn sí ẹ èyí tó máa lọlé aláàfáà èyí tó máa fẹ́ kí wọn jà torí ẹ lẹlómi ti máa bèrè ń sìn ẹ the deal forever is it where is it now ọkọ yẹn náà ń sìn ó ń dà do you get it because they are believing that anything tó o bá ti gbé e sókè pé my husband good morning of course tó bá kọ́kọ́ marry tó bá kọ́kọ́ rí ọkùnrin gan bó bá ṣe ń test ẹ tó bá jẹ́ ìwọ̀n ń test tó bá ti yá tẹ bá ti wọnú ara yín gan test yẹn lè má màtà mọ́ tó bá yá yes tó bá ti máa sọ pé my you see that the test because you have to graduate from the level of the primary to another second I mean to secondary from secondary to you know, I mean, to college to college to university so you graduate from one step to the other from one step to the other ni so if at times tí mi bá gbé kí lorúkọ ẹ tí mi bá jáde tí mi sọ pé my husband good morning my kiri kan they they they will be happy so i study people's mind i study them like the mama wò wọ́n pé anybody tó bá dẹ̀ wù ẹ́ tó bá lóun fẹ́ ṣe i don't see you mi ò rí ẹ torí ẹ ó láwọn kéèsì kan mi lè bá wọn dá sí mọ́ níbí tó bá ti fọ̀bọ lọ̀ mí tó dẹ̀ ti pè mí lọ́bọ these days mi lè padà sí mi tí bá ti sọ kó dàárọ̀ mọ́ kò sí kó sọ kò sí nǹkan tó lè mọ̀ ṣe wọ́n máa rí pé mi ò ní kò sí nǹkan tó fẹ́ bẹ̀ẹ̀ tán fẹ́ bẹ̀ẹ̀ tí kò kópa ẹ̀ jẹ́ because you know what My daughter is involved in this case. A lot of life is involved. You playing game with people's life. Oh, mọ̀ bóyá ó lè kú o, mọ̀ pé ìkọ̀kọ̀ And then later, ẹ máa sọ you are joking I forgive somebody I don't forgive you. Just go your way. I be my own. I be my own. my lane. Kò sẹ́ni tó san bíìlì mi kò sẹ́ni gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ọlọ́run fúnra rẹ̀ àwọn tó bá ràn mí lọ ọlọ́run fúnra rẹ̀ wọn ló yan wá kò sí èèyàn kankan nínú àwọn tí mo ń sọ yìí tó ń lè dídì ìjókòó kan sọ pé a fẹ́ àpúrúfù ẹnìkan tó máa ran wa lédè lọ́wọ́ kó lọ́ba kò sí ọlọ́run nìkan abẹ́ni tó bá kàn wí pé ah a ti fìyà jẹ ọmọdé gan wọ́n dẹ̀ ti fìyà jẹ ọmọdé gan jẹ́ mi stand for this lady ó ti tán so ẹni tí ò stand fún ẹ tí ò lè gbà ẹ wọn máa ní kó yọ ẹ lẹ́nu ẹlòmíì tán bá kàn jí májí làárọ̀ ẹnìkan lẹ́sẹ̀ ti kan o òun ní ìdìrẹ̀ lọ́wọ́ mi tiẹ̀ nídàá lóhùn ṣe rí landlord mi yẹn tó gbé mo ń gbé ní Canada àti pé mo sì love láti I mean mo kàn fẹ́ kí ó máa fi pé bóyá tó bá ti sọ̀rọ̀ wọ́n máa oyin wà intimidate ẹ̀fọ́ fẹ́ máa intimidate mi ni mo ṣe ń pè ni mo ṣe mi ì fi bọ̀dà mi ì jalè náà ẹnìkan ẹnìkan gbé nínú ilé èèyàn somebody live in an apartment ó jẹ owó six months kò san amẹ́ríkà ló ti ṣẹlẹ̀ ó dẹ̀ tún lọ wọn ẹni yẹn tún sọ fún ẹni tó tún jẹ lówó gan tún sọ fún gbà tó tún kúrò nílé ó tún ẹni yẹn tún lọ mi ò fẹ́ sọ story tí ò ṣe you get it it's a life story èèyàn ti àwọn èèyàn ti wà tó yẹ pé wọ́n help èèyàn tí ò sówó lọ́wọ́ wọn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn but kò tí ì sí yẹn mo san owó lé mi ti date so kẹ́nìbọ̀dì máa halẹ̀ mọ́ káòdé mi you get it mm-hmm. ìyẹn bó ṣe jẹ́ so tí n bá ti wá sọ̀rọ̀ pé ẹjọ́ ẹnìkan kó pè mí ẹ̀dá máa wí pé àní jẹ́ kẹ́nìbọ̀dì pè ẹ́ tó bá ti dí mi lọ́wọ́ ọlọ́run á di ẹ lọ́wọ́ ẹlòmíì bí tó ti ṣèkà fún mi ní gbogbo nǹkan ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó sọ pé tèmi ó fẹ́ máa gbọ́n sọnù ní gbogbo nǹkan bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ ó gbogbo nǹkan bọ́ sọnù lọ́wọ́ wọn because wọ́n sì ń ṣèkà so ẹlòmíì báyìí tó bá ti gbọ́ pé inú ẹ̀ ò dùn inú ẹ̀ bàjẹ́ báyìí ló máa jáde ó fẹ́ jó mi ò wò wọ́n mi ò mi ò sọ pé kí tiwọn bàjẹ́ tí bá ti sọ pé mi ìbẹ́ ṣe mi ò ní i won't wish you bad so far tó bá ti wish me bad and that's why i fight only with prayer and majority of these people ìmí ìmá lòun kírun ìmí ìmá lòun gbàdúrà nínú wọn wàá máa gbọ́ pé bí a pa ẹ́ ìyá jẹ ò ní lè bọ́ nínú kìnnìkan kìnnìkan anyway adúpẹ́ fọ́lọ́run whatever anybody plan is going to be their portion that's it mm-hmm. so ayédatiwa congratulations that you are yo on those states you? Ondo state mm-hmm. àwọn òkúkú ṣe àwọn òun ṣe politician so tí má ti sọ pé ibi mo tẹ̀ ṣe sọ pé ẹni eh, tí if some people want to come to Canada yẹn eh, ṣèbí tó torí pé owó ni kí láǹfààní oore tó máa ṣe fáwọn èèyàn gan tó yẹ pé tó bá ṣe fún wọn tán tó bá tó bá ṣoore yẹn tó bá pò jẹ two thousand nínú èrè àbí four thousand gan wọ́n fún ẹ ní one hundred thousand ó jẹ three thousand wọ́n wá fún ẹ ní one hundred thousand ṣó jèrè shortage ni kọ́lọ́run má fi ìnira kọ́lọ́run má fi ìnira sáyé wa ọlọ́run ò dẹ̀ fi ìnira sí ayé mi ọlọ́run ò dẹ̀ ní yóò fi sí ọlọ́run ò dẹ̀ ní fi sí ìnira ọlọ́run ò fi sáyé wa ọlọ́run ò dẹ̀ ní fi sí so àwọn mélòó ló ti pè ìkan pè ń jọ yẹn ó lóun fẹ́ kó góòlù fún mi kí n máa bá òun polówó láti Dubai woman tó wà lórí Facebook yẹn lónìí ó ní kí n send account number nígbà tó wá yá ọkọ òun kinní kan ọkọ òun lòun ò lè ṣe kinní kan ọkọ òun ló fẹ́ transfer owó yẹn ṣé mọ̀ pé mi ò lọ́kọ àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀ tí màtí bá máa lọ́kọ wọn á rí i pé lágbára ọlọ́run ọkọ mi dájọ ọkọ ẹ̀ lọ ọkọ ẹ̀ gan kò ní lè ṣiṣẹ́ lọ́ndà mi as in bẹ́ẹ̀ ni so this when you just sit down on your own they be looking for trouble trouble látàárọ̀ nsìn mi ò jáde wá sórí mídíà ìná tí mò ń ṣe nínú ilé mi ni mi ráyè pé kí ni wọ́n ṣe ń lélé bẹ́ẹ̀ they will sit down they be looking for what you are doing in your house they want to know everything about you just to bring people down yorùbá dẹ̀ ló máa ń ṣe òṣì yẹn yorùbá ló máa ń ṣe orí burúkú yẹn àwọn ibo míì náà máa ń ṣe tó bá ti use mọ́ yorùbá bọ́ yorùbá ló ní àṣà wèrè yẹn You will sit on your own. They be looking for people to destroy. They be looking for people to put down. go Onídàgọ́tì ńkọ́ àlàáfíà náà wà àlàáfíà ni Alafia. gbogbo àwọn tó ń béèrè Dangote yẹn náà wọ́n ń fẹ́ ìmí nínú wọn wọ́n ń ṣe lẹ́yà ni o lẹ́yà ara wọn náà ń ṣe o. wọ́n máa believe pé tó bá ń tó bá really go out with somebody you cannot lack money let me tell you something i don't need to explain to you it's not your time ó ní ìlara yorùbá ti pọ̀ jù ìlara burúkú nìyẹn they don't want good thing for you To bá ní nǹkan ó dá tí wọ́n dúró wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ yẹn wọ́n máa lọ káàkiri láti bà tiẹ̀ lẹ́ni jẹ́ ìwà burúkú ìwà òṣì ló pọ̀ anyway ṣá ati ti bú yorùbá láàárọ̀ àbí lánàá àtún lè bú wọn lálẹ́ kó má lọ pọ̀ jù ti pọ̀ jù lọ́wọ́ wọn débi ò ní rántí wọn o nísìnyí báyìí tí màá jẹ́ pé bóyá mo kàn jókòó ẹ jẹ́ ìtàn o Tolu. Tolu go and shower now ṣo fẹ́ sùn láì dé shower bẹ́ẹ̀ ni tó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ látàárọ̀ you be tired jọ go and shower tó bá ti shower yẹn tó bá relax there o tún lè tó bá di bíi twelve àbí i mean tó bá di bíi ten eleven o tó bá tún wẹ̀ o tún lè dìde wàá wá lọ tún wá nǹkan jẹ o jẹun látàárọ̀ o o o ṣiṣẹ́ ńgbà àmọ́ ìpò tiwẹ̀ láàárọ̀ wọ̀ wàá tún wẹ̀ nígbà tó ṣiṣẹ́ tán ah, o mọ gbogbo iṣẹ́ tó ti ṣe ni ìwọ ló ṣe majority iṣẹ́ yẹn làwọn bàbá tá a pè wá tó wá ṣiṣẹ́ nínú ilé yẹn a kò rí kó ní tuesday ó ní gbogbo àwọn instrument tó lè fi ṣe tá àwa wà wọ́ọ̀dẹ̀ níyẹn òkò lè dání kò ṣe náà bàbá yẹn ò ṣe iṣẹ́ kankan but iṣẹ́ tó ṣe ta ni kò ṣe nǹkan kan yẹn náà ó ṣe òun ló ṣàdá wọn kọ̀ọ̀kan ló dẹ̀ ó dè ìwọ náà dè ó òun ló ní instrument bí ipò ayá instrument ẹ̀ tá fi tá fi lò fún iṣẹ́ ni. So, uh, only don't explain anything for them, Joe. I don't. These days, you see, I have a lot of things on media, people talking. I'm also a blogger, a speaker, a motivator. I can motivate people. But you can see me this day, I don't put my mouth into many things. I just, it, you know, kò máa ọmọ káwọn èèyàn kò wà ah, àjàjà tọ́lọ́run bá when God open your eyes and see the way our people tán ṣe behave <laughs> Hmm, wàá rí wọn báyìí ọlọ́run fi àwọn ọkàn wọn mí àti kírísítẹ́nì àti kírísítẹ́nì àti gíní àti gíní o ejò dúdú dúdú mo ní what the Lord showed me tọ́lọ́run bá fi àwọn èèyàn wọn bẹ́ẹ̀ yẹn bí ejò dúdú dúdú enemy that disguise tó jẹ́ pé ìgbà tó ń bá strike ẹ̀ tán ló máa tó mọ̀ pé àwọn ló wà ń bẹ̀ that serpentine enemy snake páwọn èèyàn yẹn wọ́n gbé the spirit of snake sínú you cannot ò ní mọ̀ pé pásọ̀ wà nínú wọn tó ń ṣèkà lórí mídíà yìí bẹ́ẹ̀ ni mo sọ àáfàá wà nínú wọn babaláwo pọ̀ jàbùràtà àti àwọn èèyàn tó wá wá gba kínní tó wá wà lọ́ndà wọn àtàwọn pọlí ṣe mọ̀ pé lọ́ndà mẹ́tẹ̀ẹ̀ta ta sọ ni politician náà wà bó ṣe wà nìyẹn tó ń darí àwọn èèyàn láàmú torí ẹ̀ ó kù few days tí mo fẹ́ mú fúngbà yẹn ló ní i will send money tomorrow mo wá pé kò gbé kọ́ mo kò wá rẹ́rìn later wọ́n wá gbé pé mo mo ti move torí wọ́n believe pé bí wọn ò bá fún mi ní owó táwọn ò bá approve mi ní orí Facebook tí wọn ò gbé mi wá Canada do you know what kò sẹ́ni tó sanwó tíkẹ́ẹ̀tì mi ní gbogbo àwọn èèyàn jẹ mí lówó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni o àwọn èèyàn jà mí lólè wọ́n tún jẹ mí lówó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni o kò sẹ́ni tó sanwó tíkẹ́ẹ̀tì mi wá o kó mo wá expect pé mo wá Canada yẹn mi ní lè rówó ṣe nǹkan tó bá wù mí pé mo wá Canada yẹn mi ní rọ́wọ́ mú lọ sẹ́nu mo wá Canada yẹn bó ṣe ṣẹlẹ̀ sẹ́nìkan ló máa ṣẹlẹ̀ sí mi àdẹjọ gbórí kan wáyé do you see just imagine wickedness wickedness wickedness tó wọn ò sanwó mi wá Canada o bó jẹ́ pé mo jẹ gbèsè gan mi ì jẹ gbèsè wá sí Canada mo ta mo forfeit a lot of things in tó yẹ kí n tà bóyá let's say bóyá fifty million bóyá kó wá tà ní bóyá fifty million kó kàn fi kúrò Nàìjíríà still yet náà mi ò tí mi ò tí recover o mi ò mi ò tí ra nǹkan kan báyìí pé nǹkan tí mo bá rà tó jẹ́ ti tèmi o kí ni mo sún ẹ̀jẹ̀ sí nàìjíríà yẹn mo dẹ̀ ti lò seven good years nílò ìbò yẹn wọ́n dẹ̀ ìjókòó tiẹ̀ kan sọ pé ilé àlàbọ̀ sinmi sinmi àwọn máa jókòó tiẹ̀ pé wọn ò ní jó ṣe kankan kì í dẹ̀ ṣe pé o ṣe wọn o àwọn tó tún ṣe ẹ̀ tó ti jẹpo tó já tẹ̀ ó wà bẹ́ẹ̀ kan sọ fún mi bí orílẹ̀-èdè nàìjíríà ṣe fẹ́ grow yorùbá wọ́n ṣe fẹ́ bí gbogbo nǹkan tí dream wọn yẹn gbogbo dream tí wọ́n ní tó dẹ̀ máa expect from government tell me bó ṣe fẹ́ wá sí ìmúṣẹ they are very mean and wicked Sherry, tí bá kàn jáde mi ò ń fẹ́ rántí wickedness wọn when i go when i remember the wickedness of people to má kàn jókòó má kàn máa wọ̀ ni pé àwọn eléyìí à kì í ṣe ara ilé náà agbọ́ ìpara ilé àwọn ara ilé náà wọ́n á jáde lọ wọ́n á lọ darapọ̀ ogun facebook wọ́n á máa disturb people be disturbing people wọ́n á dẹ̀ máa wà òkè wọ́n inú wọn do? dùn tó bá tún yá o tó bá rí pé nǹkan kan fẹ́ dáa fún ẹ tó bá wá dáa tó bá ní kò ní dáa kò ní dáa tó bá wá dáa gan tó wá rí pé tí a bá submit sábẹ́ obìnrin o àdènà àní lè rí jẹ́mbẹ̀ wọ́n á sọjú nù wọ́n kàn ṣìnà wọ́n kàn gbójú sẹ́gbẹ̀ wọ́n kàn tún support ẹ bíi pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín tẹ́lẹ̀ rí ó rí somehow sí mi ó look somehow to me look at irúgbà tí wọ́n ti gbé MC yẹn lọ sí garage padà ọjọ́ tí wọ́n ń bá fà yẹn tí gbogbo wọn yẹn tán jojú ẹ̀ tán jojú ẹ̀ yẹn ẹni pé mo speak fún jẹ́ pé mo speak fún pé ọjọ́ tán ti sọ pé wọ́n sọ̀rọ̀ yẹn ṣé mo mo kọ́ sábẹ́ mi kan ṣé kì í ṣe pé bóyá mo mo need anything from me àbí mo expect anything from me do you understand me mo lè má kí kó kí mi gan ibo lèmi àti ẹ fẹ́ pàdé do you understand but you never say never you understand o lè lọ sókè ṣàn kó wà mẹ́ẹ̀ tó bá kí mi mo lè kí o but mo kò máa wò pé you don't understand me èmi ẹni tó ṣẹ̀ mí nìyẹn o mi ò sọ pé kó kú pọ́n pátápátá ẹni tó jẹ́ pé a ti suspect pé òun ni wọ́n sọ pé wọ́n rán tó ń lọ pa bàbá Bukola bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti sọ fún mi bó ti mo kàn wó láti òkèèrè báyìí mi ò wé pé òkè o kó kú kó fòtó pé ah, mo kàn wé pé just leave me alone kan ṣe tiẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ kí n kàn ṣe tèmi but some people ẹ̀ tán ẹ̀ ṣe kì í ṣe pé o gbọ́kọ wọn o gba ìyàwó wọn àwọn ló tún gba nǹkan inú ẹ̀ wọ́n máa ṣe kakakakaka kakakakaka kakakakaka kakakakaka ah, ah wọ́n máa ní wọn ò fún ẹ lówó wọn ò san bílẹ̀ o wọn ò fún ẹ láṣọ o kì í ṣe pé tó bá ti wá di ìgbà tó bá nídìí wọn á fẹ́ kó wá wúlò fún wọn wọn á tún fẹ́ gbà ẹ ní ọmọdọ̀ láìsan o in fact people are wicked muritala alimat yetunde mommy, please help me one thousand eight wo ṣì ń gbá mi ní nǹkan kan tí mo fẹ́ fún ẹ I don't want people to come for the first time on my platform Mayowa o kàn máa Mayowa Mayowa o kàn máa come and help ẹ owó tẹ máa fi ṣọdún lẹ́tí wá káàkiri oníbàárà ńgbà yẹn náà mo sọ corporate oníbàárà nìyí ẹ máa lọ ra ticket i mean data bíi five hundred àbí one thousand àbẹ lọ búrọ rẹ ẹ máa máa fi tọrọ owó mi ẹ lọ sí àwọn platform tí àwọn tó máa ń dá owó fún yẹn ṣó ti yé wọn ò dáwó ń bí irú platform tí àwọn tó ń ṣiṣẹ́ fún Mohbad ṣó ti yé bẹ́ẹ̀ ẹ lọ tó bá ti rí ibi tó ti ń sọ ibi tó bá ti ń solicit fún tán ti ní wọn èèyàn kan kú wọn wá solisidi fún yẹn àjẹkù wà ń bẹ yẹn tán ti wọn ń dáwó ń bẹ àwọn tó dáwó àwọn olówó sàrà àwọn olówó ẹ̀jẹ̀ àwọn olówó ikú wọn wà lábẹ́ wọn go there and ask them for money here no okay here no. wọ́n máa sọ fún ẹ wàá máa gbé pé wo ìwọ ebi máa pa ẹ́ kú ni ìwọ ò ní rówó ìwọ lórí Facebook yìí ẹlòmíín nínú wọn gbà tó bá wá rówó yẹn tán bíi pé kí nǹkan burúkú ṣe lọ́mọ káyé ọmọ ẹ bàjẹ́ bí tó jókòó síbi tó ti ń ba yéèyàn jẹ́ tó bá yá wàá máa gbọ́ bóun ṣe wà yìí o mi ò ń ba yéèyàn jẹ́ bóun ṣe wà yìí òun wá fọmọ lọ́mọ bóun ṣe wà yìí òun ṣe pé fọmọ lọ́mọ bóun ṣe wà yìí wàá máa gbọ́ gbogbo tó ń ṣe wọ́n máa dìnnà ìlójúkorojú bẹ́ẹ̀ tó ní ọdẹ orí torí ẹ̀ somebody like that tó o bá fẹ́ ṣọ̀rẹ́ má ṣe ọ̀rẹ́ pẹ̀lú ẹni tó níwèrè bìkọ́ tí wèrè bá gbé ìbọn tó bá ṣù tiẹ̀ dànù wọ́n á sọ pé ó níwèrè àjàjà nílùú òyìnbó ẹ wọ́n lè sọ sẹ́wọ̀n kan lọ kan lọ jù síbì kan o wọn wọn ní tìtẹ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé gangan kan ṣe ìdájọ́ ẹ̀ nítorí ẹ̀ pé gangan fún torí ẹ̀ don't make friend with people with mental problem people who have shattered brain don't make friend with them don't play around them too much if you are if you are being assigned to them as a doctor or as a nurse to take care of them also you open your eyes okay so talk less of it tó ń sanwó fún tó ń kàn sọra wọn di wèrè nuisance lórí media wọn á lọ máa bá wọn ṣeré wọn á máa ti tó bá ti di lẹ́nu wọn á ba ìjà wọn á gba ẹgbẹ́ àsìgbò tó bá ti di lọ́la wọn á máa fẹ́ yín kan báyìí sẹ́ i don't want such person such eh, àwọn èèyàn bẹ́ẹ̀ mi fẹ́ wọn lára mi kò sí nǹkan kan tí bá rẹ́ ní bọ́dì ẹ eh, sáyìn kan lélẹ́yìí o when i see your picture anytime they tag me or your picture and i am tagging it mo tí bá ti rí báyìí màá kàn block ẹ̀ dànù mọ̀ pé mo sọ fún ẹ pé mi ì like ẹ kì í ṣe kì í ṣe testimony ni mò ni mò ń jealous tó bá ní testimony wọ́n ṣe àìjà kì í ṣe òní mò ń jealous mo kàn wò ní pé ìwọ àtọwọ́ ẹ̀ go to hell ìwọ àti whatever you are she go to places I don't care just go to hell I don't my spirit is not working with you. My spirit is not colliding with you. My spirit is not is not settled with you. My spirit is grieved about you. Just go. delete comments i delete your comment now and lórí burúkú tó ṣe síbí okay so if you tag it again i block you totally i just delete you now i don't want to measure you orí burúkú your orí burúkú name. i'm telling you Yoruba, Nisi tó bá ti rẹ pẹ̀lú kò sí nǹkan tí wọn ò ní lọ gbé wá kò sí nǹkan tí wọn ò ní fẹ́ ṣe láti sọ pé kí wọ́n dúró let me tell you ní nàìjíríà yẹn àwọn tó dáa jù ní nàìjíríà yẹn ọlọ́run Elédùmarè ń gbọ́ haúsá ni àwọn èèyàn burúkú onírìnkìṣí wà níbi gbogbo o bó ní nàìjíríà yẹn haúsá ló dáa jù wàláì kì í ṣe rọ tó bá wo nǹkan tí yorùbá ṣe Yorùbá have no conscience Yorùbá ò ní conscience tó bá ba tèèyàn jẹ́ báyìí wọ́n á tún it's a normal routine destroying people's life staying with the person mark ẹ man the person bọ́mbà tó bọ́mbà kó bá tiẹ̀ jẹ́ kó tún wá dá dúró pé kó má lọ ni kò dẹ̀ kò feel bad kò jẹ́ nǹkan kan fún wọn kò jẹ́ ìkọ̀kọ̀ fún wọn yorùbá ọba ìlú wa anyway láwàní tó máa ń gbé nílẹ̀ haúsá yẹn náà máa ń gbé nílùú wa i'm not just i don't feel like talking to mo ṣe máa ń wí láwàní yẹn náà máa ń wí alẹ́ tó ń ṣẹ̀ṣẹ̀ gbé wá lẹ́nu ọjọ́ mẹ́ta alẹ́ ọ̀run àkókò tó ń ṣẹ̀ṣẹ̀ gbé wá táwọn politician akérèdọ́lù náà ló gbé wá ń gbà torí pé ìyẹn jẹ́ lọ́ọ̀yà tó ń ló gbé wá board of lawyer tó wá fi jọba ní ètò ìyẹn mẹ́ẹ̀ ó ti alẹ́ tí wọ́n ti ń jà sí ọ̀rọ̀ alẹ́ tipẹ́ náà is a chief bọ̀ tó wá fi jẹ ọba níbẹ̀ ó nìkan ló ń dé adé tí wọ́n lọ rà fún yẹn wọ́n dẹ̀ wọ́n ń ta adé oríṣiríṣi torí gbogbo máa wá ọ̀ni ọmi adé kan ṣoṣo ìbáyé Ifẹ̀ ló ti wá àkàìmọye wọ́n tó fifty tó máa ní Ifẹ̀ ní adé wọ́n ti wá adé kan ṣoṣo dẹ̀ ni èyí tán ló wá èyí tán ló wá mi ìfẹ́ sọ sítórì yẹn náà tán ló wá láti kínní ọba agogo tó wà ní ìlú tó ti wà ní nàìjíríà kó tó di pé kàn nìkan wá láti saudi àmọ́ but ìyẹn kọ́ là ń sọ ń sìn do you understand so i'm just talking about mo tún sọ lánàá mo ní ọba Sanusi kọ́ ni kí lórúkọ ọba Kano yẹn emir of Kano Sanusi kọ́ ni wọ́n mo ní is the best ọba in Nigeria mo kàn gbé síbẹ̀ mo kàn tún mo kàn tún delete because mi ò fẹ́ ipro oríṣiríṣi yeah. mo mọ ìgbà tí Nàìjíríà tó fẹ́ jóná ń jọ sí ẹ mọ̀ pé gbà tí president Bọ́lá Ahmed Tinubu kọ́kọ́ dé ẹ mọ̀ pé àwọn ìlú tó ti kí lórúkọ ìlú yẹn wọ́n fẹ́ bá Nàìjíríà fa wèrè gan Nàìjíríà fẹ́ jóná ń gbà yẹn ìbá jóná tó di ọ̀rọ̀ tó ti di pé ó ti di ọ̀rọ̀ Russia ọ̀rọ̀ Ukraine àti gbogbo ẹ̀ tí gbogbo ìlú àwọn Canada àti America you know a lot of things ẹ mọ̀ pé ọba Sanusi yẹn ló lọ appeal sí wọn Nàìjíríà ìbá ti máa jóná lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn náà ìbá máa jà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba yòókù yẹn àwọn ti Yorùbá yẹn i'm sorry to say this me ti ẹ̀ regard mi mi sorry àwọn Yorùbá Yorùbá yẹn kó kàn lọ sí pati kán dẹ̀ ṣe wọ́n á ti máa sáwọ́ gbó lọ tó bá di pé ogun bàbá ìsìn wọn máa coward ni wọn those ọba yorùbá yẹn they are coward ọba Sanusi ló lọ síbẹ̀ yẹn ló lọ appeal sí wọn wọn bá ti gbé wọn bá ti attack gbogbo asọ̀rọ̀ wọn bá ti attack gbogbo nàìjíríà ogun bá ti máa lọ lábẹ́ lórí ọ̀rọ̀ yẹn wọn ò mọ ẹni tí o nǹkan tí mo fẹ́ sọ nígbà yẹn wọn máa tó bá ti sọ̀rọ̀ níbẹ̀ fún they feel offended wọ́n máa ṣú ẹ̀ palace yá ah, ṣé ọmọ ẹ pé ọba kan ṣẹ̀ṣẹ̀ kọ́ kinní kan ọba kan ṣẹ̀ṣẹ̀ kinní kan kinní kan you understand and let me tell you something mo lè sọ thousand of things nǹkan tó ń sọ pé máa yẹn náà tó ṣe ṣòtìyé they hate wọ́n like tó tọ́ gan torí òótọ́ tó máa ń sọ ńgbà yẹn tó dẹ̀ fẹ́ kórìlẹ̀-èdè nàìjíríà dá ni wọ́n ṣe kọ́kọ́ ni wọ́n ní ìṣùngbà yẹn do you understand so you want to compare yourself àwọn tó jẹ́ pé coward tó yẹ pé wọ́n kàn máa ṣakọ kiri obìnrin àtòrí facebook náà ni wọ́n máa flare mọ́zù wọn i flare your mọ́zù ah, ah, ah. orí media náà ti flare mọ́zù wọ́n máa flare mọ́zù wọn lórí media they fight with women too those kings They fight with little baby. Some of them, be obolu wejeso. they even use people. and Àwọn ọba mi tó ń your èèyàn tutu. Ni le yo yẹn. They still be wọ́n ti shakoni. Ti ogun ba wà lónìí, wọn ò lè They can't fight. They are just like, Eh mọ̀ They are okay. ṣẹ́rí ba ṣe hẹ́ǹgì àwọn ẹyẹ ọ̀kín tí a lọ rà ní China City ta hangẹ̀ sí ta fi ṣe ago tán fi ṣe ago yẹn wọ́n ni. rí nìyẹn they display all their dirty feather that I have nothing tó mama máa blink òṣì kan do you understand tí nǹkankan wàhálà kankan wọn ò lè solve any problem kankan wọn ò lè solve ẹ̀ nàìjíríà àwọn ọba yẹn wọn ò lè solve ẹ̀ yàtọ̀ sí ọba yẹn ó respect yẹn mo gain respect lọ́wọ́ mi mo sọ it's the best nàìjíríà bá máa ti jóná sí tó bá dẹ̀ ní problem a rí gbogbo wọn máa pa lọ́lọ́ ni wọn ò lè jáde mọ́ ẹ jẹ́ kí wọ́n tún jí àwọn èèyàn mélòó kan gbé wọ́n bá jí àwọn ọba gbé nílẹ̀ yorùbá àbí nàìjíríà àbí nílẹ̀ yorùbá especially wọ́n máa cool down ẹ jẹ́ kó máa jí àwọn èèyàn yorùbá kó máa jí ara wọn gbé kó máa jẹ wọn ò ní sọ sí ẹ ti rọ́bà kọ̀ọ̀kan tó sọ sí rí ẹ ti rọ́bà kọ̀ọ̀kan tó sọ sí àfi tó bá jẹ́ pé ó kan fámìlì títí ẹ̀ wọ́n reason tí wọ́n tẹ̀ fi ń jẹ ọba gan tí ọba fi pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá wa kò yé mi anyway ṣá the best ọba in Nigeria goes to awọ́dù yẹn ó wá láti ọba Kano ní òun ló gbà nàìjíríà bá ti máa jóná lọ́wọ́lọ́wọ́ kódà wọn bá ti kógun já sọ̀rọ̀ wọn bá ti kógun já president Bọ́lá Ahmed Tinubu gbogbo ogun mádà ti ja president Bọ́lá Ahmed Tinubu <laughs> ogun ti ja gbogbo nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ti ja gbogbo ogun á ti wọlé wọ́n lọ àpíìlì sí wọn wọ́n jẹ́ gbogbo ẹ̀sẹ̀ tó yà bí ọba wo ló dìde nílẹ̀ Yorùbá is the best ọba wo ló dìde nàìjíríà pàápàá is the best ọba Kano so <laughs> ẹ bá mi dúpẹ́ o. <laughs> ní tèmi ní tèmi Kano ni mo dìbò fún ṣó ti yẹ yín mẹ́yẹn á tún máa mú gbogbo analysis ṣé analysis yẹn ṣó yẹ yín ṣá ọba tó bá ṣerú ẹ ń gbogbo àtàn fi sọ pé wọ́n fẹ́ bá wọn gbogbo ọdẹ ọba ti bẹ̀rẹ̀ sí ránṣẹ́ ni wọ́n máa kọ sínú pépà ẹ jẹ́ bá wa sọ fún Tinubu o ẹni kó má lọ bá wọn fa àfẹ́ wàhálà àfẹ́ wàhálà o ṣé ti yẹ inú ilé náà wọ́n máa sọ pépà ló wọ́n dẹ máa jíṣẹ́ fún wa ta wọ́n á gbórí wọlé bí ẹja kíka ni ẹja kíka àti ẹran kíka wọ́n á gbórí wọlé bí ìjàpá wọ́n á fi tán bá ti fi kọkọ imú wọn báyìí wọ́n sáré gbé mu wọlé báyìí bí imú ìgbé ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ti dìgbà tó bá ti ṣe kiri tán ẹ yọ ọba Sanusi ṣó ti yé bẹ́ẹ̀ ṣe lámìdò ni wọ́n is the best ó tọ́ mu sọ wọn ni wọn fẹ́ jàgbẹ́ ẹ̀ nírí gbogbo tá a sọ yìí wọn ò o wọn ò ríran because wọn máa ẹ̀ eh, ọlọ́run èèyàn kò kí ń gbàdúrà nǹkan burúkú sílùú ẹ̀ ni ká tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe máa bí ò oh, ọlọ́run elédùnmarè ń gbọ́ ìyẹn ń gbàdúrà nǹkan burúkú sílùú ẹ̀ ni àwọn ò lẹ́ àwọn ò lẹ́ wọ́n máa sọ àwa dìbẹ́sì àwa dìbẹ́sì ẹnu náà fi ń jẹ́ dìbẹ́sì tó bá báwa ṣe jókòó tá a kojú nǹkan táwa kojú ní bíbà say no to killing say no to terror say no to gbá say no to àwo say no to kókó bàbá ṣàṣàn all these things ó bìrìbìrì ń ṣe tọ́lọ́run reward mi bá wa máa yínyínyínyín wọn ò rí nǹkan kan tó bá ń ṣiṣẹ́ yẹn iṣẹ́ tó máa liberate iṣẹ́ tó máa liberate ìlú iṣẹ́ tó máa tún orílẹ̀-èdè ṣe tó máa tún ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe do you understand because o jáde kó pín owó fún ọ yẹn iṣẹ́ yẹn kò ní jẹ́ value things lójú wọn àwa tá a mọ many of quality tá a mọ many of quality not quantity we are talking to you okay you know the many of quantity not quality we know the many of quality not quantity all right <laughs> eh, eh we know the meaning of quality quality not quantity ó ti yé bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá ti ń gbọ́ ẹ jẹ́ kó máa pọ̀ létí yín ṣé tún wáá rí nílẹ̀ yorùbá yẹn ọba olúwo yàtọ̀ sáwọn ọba tí ó kàn dákẹ́ jẹ́jẹ́ tí wọ́n sọ̀rọ̀ o ọba respect to him also ọba says something ó ní àwọn òòṣà kan wà nílẹ̀ yorùbá tí wọ́n ti gbé wọlé tòótọ́ ni àtọ́n bá ti wáyá ọba olúwo mu gbó igbó àwọn ló lẹnu wọn ọba tó bá mu igbó ẹ ń gbọ́ òun ló lẹnu ẹ̀ torí pé igbó yẹn fúnra rẹ̀ tó bá fẹ́ dà láàmú òun ló máa dà láàmú kò mú gbóyó kó a máa fi kó dà pé bóyá igbó tó mu yẹn ó wà lọ ń dáhùn lára ẹlòmíì but àwọn èèyàn àwọn èèyàn tó yẹ pé wọ́n mu igbó àmì tó yẹ pé wọ́n mú nǹkan tí wọ́n máa fi ṣe ayé titi wọn tọ́bìnì pé ó fẹ́ báyé tiwọn dá ó fẹ́ ṣe ayé tiwọn dáadáa wọ́n máa fi ba ayé ẹlòmíì jẹ́ dé àwọn kírímínà ni wọ́n ṣó ti yẹ yín àwọn yẹn ni wọ́n pè ní kírímínà ọba olúwo ní kinní kan ó ní pé wọ́n gbé nǹkan kan wọ ilẹ̀ yorùbá o ó ní òòṣà náà ní wípé òòṣà ni wọ́n pè òòṣà dẹni ó ní wọ́n fi ń tan àwọn ará ìlú jẹ àwọn yorùbá jẹ wọ́n á sọ pé wọ́n máa lówó wọ́n á ní wọ́n máa lókìkí wọ́n á ní wọn ò ní kú lọ́mọdé wọn ò ní ṣe kinní kan kinní kan wọ́n wá máa òòṣà yẹn á ní kán máa mú èèyàn wá kán máa sacrifice yàn wọ́n ṣe òun lẹ rí wọn tó àwọn èèyàn wọ́n ń sacrifice èèyàn ṣé wàá wọ́n bẹ gbogbo àwọn ọmọ wèrè kan jáde àwọn olórí burúkú ọmọ tí ò ní dàgbà wọ́n ní kó máa bú ọba òwe yẹn ẹ̀rọ bá wo ẹ̀rí pórí ẹ ti yí ẹ̀rí pó mu gbó ó mu gbó ṣé igbó tó mu yẹn igbó is a leaf ó dàbí pé kó o sọ pé o lọ ra ẹ̀fọ́ bóyá gbígbẹ àbí kinní kan mu àbó lọ ṣe àgbo gbígbó ṣe jẹ́ nìyẹn igbó actually àgbo ni igbó àgbo ni tó bá sick let me tell you today i'm not a mi ò mú gbó o ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé téèyàn bá sick tí ò bá ní appetite tó bá já igbó tútù ọlọ́run elédùnmọ̀ wọ́n sọ fún mi mo dẹ̀ mọ̀ torí pé ní Ondo state ń gbà yẹn lọ́hùn ní etí ọ̀sẹ́ àwọn kì í ṣe Ondo state ló ń gbìn wọn o àwọn ará ìgbìrà kan báyà bí Àwọn ìlú kan tó máa ń wà lábúlé tó máa ń wà létí odò wọ̀nyẹn tó máa ń múlé wọn tó ẹ mọ̀ pé àwọn kan kàn máa wà ṣe mọ̀ pé nísìnyí àwọn kan wà tó yẹ pé bí àwọn haúsá wọn máa ń múlé wọn tó bá ti fẹ́ sin màálù wọn á lọ sínú igbó àwọn kan wà tó yẹ pé ibi etí odò náà máa ń fẹ́ wà wọn kàn déédéé mú ilé sétí odò àwọn yẹn tó bá pẹ́ ìlú tó bá mé títí ni wọ́n máa claim but ẹ bá gbọ́ èdè ẹnu wọn ẹ máa mọ̀ pé wọ́n ṣe Yorùbá bí àwọn Isoko bí àwọn ìjọ bí àwọn ṣe ti understand bẹ́ẹ̀ bí àwọn tó wá láti bí orí omi kan etí odò náà máa fẹ́ dúró sílẹ̀gbẹ̀ odò wọ́n máa ń gbìn tó bá gbìn tó bá gbìn gbó wọ́n máa fi ń se ẹ̀fọ́ wọ́n á fi sínú tó bá ti se ẹ̀gúsí tán wọ́n á fi sí wọ́n á gé sí lára anybody tó bá lóun sick tí ò ní appetite tó sick tí ò lè jẹun tó bá ti fún lóúnjẹ yẹn á máa jẹ bó ṣe ṣàmì pé torí pé àwọn èèyàn máa ń sọ pé kọ́ máa mú igbó yẹn ẹ mú nǹkan tó máa ń ba igbó gan tí ò dá ní gbógan ni òun náà ní èéfì bí wọ́n ṣe ń fi sínú ẹnu lọ sínú ẹnu ṣó ti yé it's just like bí normal ewé tó ń sè bí spinach tí a bá fi àwọn orange apple grapes àti àwọn a lot of things tá a mix ẹ̀ papọ̀ tá a lọ tí n bá lọ bẹ́yẹn tí n bá gbé sí fridge tó bá bẹ̀rẹ̀ sí hack together after some time ó máa shark ó máa di wine tó yẹ pé tó bá mú a máa fẹ́ fi dizzy lójú ẹ̀ ṣótiyé so èèyàn bá jẹ nǹkan sí ẹnu ẹ̀ ó ní kì í ṣe nǹkan tó bá ti ẹnu jáde àbí téèyàn jẹ sínú ló ń sọ yọ̀ǹda láìmọ̀ bí òṣèré tó bá tẹnu jáde ìyẹn mi pé o ro èrò kan ní burúkú lọ́kàn ẹ̀ wípé èrò yìí o èrò yìí o o fẹ́ lọ fèèyàn kan ṣòwò tó affect gbogbo family ẹni tó lọ́mọ tó fi ṣòwò àbábúrò àbẹ̀gbọ́n àbẹ̀bí àbárà yẹn they cannot forget it forever especially tó bá jẹ́ pé wọ́n wá mọ̀ pé wọ́n lò fún ètùtù ni they will continue any day they remember it they will not be happy do you understand kẹ wá compare pẹ̀lú ẹnìkan mú gbó ó jókòó bóyá ó kàn lọ mú gbó mú gbó tiẹ̀ fúnra rẹ̀ ẹ wá ní igbó yẹn kò commit crime o ọ̀bọ̀lúwo so far torí gbogbo ìgbà tó máa ṣe ó mú gbó kò commit crime wọ́n lè sọ pé torí bóyá mo ń mu gbó ni mo ṣe sọ bẹ́ẹ̀ mi ò mu gbó ọ̀dọ́ mo ti mú rí <laughs> bẹ́ẹ̀ ni mi lè purọ́ mo ti mú rí but èmi ò mu gbó but mo ń sọ fún yín authoritatively kò ń ṣe crime torí ẹnu wọn ni wọ́n mú ó wù wọ́n láti mú ẹnu wọn dẹ̀ ni wọ́n mú sí kò dẹ̀ sọ fún wọn pé kán mọ wọn ń ṣọba mọ́ kò dẹ̀ ń sọ fún wọn pé kò dín nǹkan kan ṣe pẹ̀lú personality wọn do you get it but ẹni tó bá pa èèyàn tó ń fi èèyàn ṣe ètùtù láwùjọ ohun gangan ni kinní yẹn ó ní ṣe pẹ̀lú personality tiẹ̀ àti personality tìlú àti the law the person that tó ń ṣe òṣà àwọn yẹn tó ń fi àwọn èèyàn ṣe ètùtù yẹn the àwọn ló ń commit crime àwọn ni criminal tó bá jẹ́ ìlú tó jẹ́ pé wọ́n ní wọ́n dúró lórí òfin àti òtítọ́ kò sí irú èèyàn bẹ́ẹ̀ kò yẹ kó go wọn ò gbúdọ̀ escape because wọ́n fi ayé tiwọn ẹ̀ eh, affect ayé ẹlòmíì negatively one fàyè tí wọ́n destroy ti others negatively they are such people you can call them selfish you can call them whatever name they are actually criminal láwọn tó bá ń pa èèyàn tó ń fèèyàn ṣe ìtòwò yẹn ọba olúwo sọ pé mi ìfẹ́ sọ̀rọ̀ sí látijọ́ yìí ó ní wípé ah, àwọn òrìṣà kan dé o máa béèrè fún ẹ̀jẹ̀ àwọn ọmọ wa kò purọ́ wọ́n á ní kán lọ ṣe wọ́n ń tan èèyàn jẹ òótọ́ ló sọ àwọn èèyàn sọ ó ń bá òòṣà wọn wí in fact tó tí orílẹ̀-èdè ti wà tí òfin tí sàríà wọ́n yẹ kán sọ̀kùn fáwọn ọmọ yẹn ni torí ẹ̀ náà bá sọ pé wọ́n fẹ́ mú sàríà wá nàìjíríà kò sígbà tá à ní láìkí sàríà yẹn tẹ bá wòrò pé ẹ ọba kan president kan wà ní amẹ́ríkà ó fẹ́ a máa bá yín polówó a máa bá yín ṣàlàyé ara yín bí wọ́n ṣe fẹ́ máa kọ̀tọ́ọ̀lù ẹni yẹn gan sọ pé we are going to minimize the visa we are going to grant to Nigeria because we want them to stay home maybe àwọn ló sọ àbí ai dẹ̀ ló sọ because we want them to stay in their home country and also develop the country. bẹ́ẹ̀ni because the way pé àwọn èèyàn ṣe é ṣe é sì tán bá lọ patí lórí mídíà ọmọ nàìjíríà á ṣì di bàlàbàlàbàlà kò wọ pátá kò wọ ẹni tí ó kàn wọ wọn kó pọ̀ bójú òbẹ̀ díẹ̀ báyìí kò níwọ̀n kan wá dẹ̀ ṣì di báyìí sí kámẹ́rà ọmọ ẹni sí ẹnìkan ṣoṣo tí ìyá kan bí wọ́n dẹ̀ ní àwọn olórin wọn ni wọ́n ń kọrin irú àwọn èèyàn bẹ́ẹ̀ ń sìn wọ́n máa sọ pé òkè o ẹ a gbúdọ̀ máa pàtẹ́wọ́ fún wọn gbúdọ̀ approve wọn kì í ṣe gbogbo orin yẹn la gbúdọ̀ approve tí pásítọ̀ bá ṣe nǹkan burúkú a máa ègèsì ẹ̀ tó lórin bá ṣe nǹkan tó da a máa sọ pé ó da èyí tó bá ṣe nǹkan tó burúkú a máa ló burú but people who are doing the evil they don't want people to touch them and that is why they are getting numerous because ìjọba náà tó yẹ kó sọ pé shush shut up your mouth àwọn náà tó máa wòran bọ́wọ́ làgùtàn wò ni àwọn èèyàn máa yìnbọn wọn á pa èèyàn lórí live chat wọn máa wò wọn níran tábà máa gbọ́ wọn máa sọ pé nìkan ló ní kan lọ wá ẹni tó bá ní kan lọ pa èèyàn kan wá tó pò ń fẹ́ dépò kan àwọn tó ẹni yẹn ní mental problem tábà sọ pé ó ní ó wà demonic demonic also is a part of mental illness chronic one ni of course ẹni tó bá ti yá wèrè máa ti mọ̀ pé kò gbádùn máa ti mọ̀ pé ẹ̀mí kan ẹ̀mí wèrè Emi wèrè is from the dustbin Emi wèrè is working from ẹ̀mí wèrè ẹ lè bá pàdé nínú ibi ibi ààtàn ló máa ń gbà ló máa ti ń ṣeré jù ó ṣiṣẹ́ pẹ̀lú òṣì ó dẹ̀ tún ṣiṣẹ́ pẹ̀lú ipò so people tó bá ti ń ṣe irú kan báyẹn ẹ máa ti mọ̀ pé definitely wọn kì í ṣèyàn lásán wọn kì í ṣèyàn gidi tó gbúdọ̀ máa gbé ibi tẹ́ ẹ gbúdọ̀ fi wọ́n sí ibi tó dọ̀tí náà ni bí ààtàn ẹni tó bá ti ń jókòó láyé tó ń fi èèyàn ṣe ètùtù ó gbúdọ̀ wà nínú ààtọ̀ àbíkẹ́ ti mọ́nú ọgbà ẹ̀wọ̀n àbíkẹ́ ẹran lọ sí ipò òkú torí ẹ̀mí ikú àti ọ̀ràn páàlì ló fi ń ṣiṣẹ́ yẹn ìyẹn bó ṣe jẹ́ so tùmí o ẹni tó bá mu gbó kódà tó bá lọ mu ẹrù ìtàn bá ti ba lọ́wọ́ ẹ tó jẹ́ pàrọ̀ ẹ̀nìkan ló máa àfẹ́ẹ̀tì ayé ẹ̀ ló àfẹ́ẹ̀tì àbí ti fámílì ẹ̀ kò ní àfẹ́ẹ̀tì public kò ní pa aráàlú lẹ́kún kò ní pa aráàdúgbò lẹ́kún ju àwọn kan tó máa máa bìrì pé ẹ wọ́n fẹ̀yàn kan ṣe tutù wọ́n máa dáṣà ẹja ẹja lẹja jíjẹ sọ kò ní dáa fẹja wèrè ẹja nìyẹn we are not mermaid we are not ẹja we are woman made ó ti yé ẹnìkan máa sọ pé you see lion don't joke don't work with serpent don't work with snake máa sọ pé i'm not even animal kingdom at all i'm not part of animal kingdom i am a woman being ìyẹn bó ṣe jẹ́ so ní orílẹ̀-èdè nàìjíríà as a whole tèmi bá fẹ́ fún wọn ní award tẹ́ pé wọ́n fẹ́ ṣàwọ́ọ̀dù yẹn gan ni wọ́n fẹ́ fún ọba ní award ọba yẹn nami sanusi òun ni ọba kano òun ló gba the best nàìjíríà fẹ́ jóná ń jọ sí àwọn ló àpèlè òun ló lọ wọ́n ṣòbí tí wọ́n lọ wọ́n ṣe lọ yẹn with boldness wọ́n lọ appeal ni how many problems ló ti solve ọba àwọn ọba tó bá fèèyàn ṣètùtù wọn ò ní problem kankan tó ń fẹ́ sọ ju pé kan create problem sí lò lọ ọba tó bá ti ń paráàlú ní ẹkún ọba yóò yẹ kán sọkò pa ni <laughs> kò you see it, the meaning of a king you have to put smile on people's face then you can enjoy the royal I mean, the royal eh, kí ni wọ́n máa ń pè the royal things in the in the kingdom in the throne You understand? You can you can enjoy those things, but you have to be. You have to appeal to your people. Not you must not sacrifice your people to any idiot idiot. You must not be the one to mm, cause your citizen to cry. You must not be an oppressor, Papa, a king. You see, that is why some king been written in the Bible before. It's because anyone that is oppressed, they they are actually example to burú no one fi wọ́n fi wọ́n ṣe Bible any kings that oppress their citizen they if they are being stated in any any books like uh, Alikran, like uh, the book of I mean Bible they are for bad example not for good example they should be an about good ambassador a, I mean a solver of problems the one that care for his people that prevent that solve issues you know because even some king in the Bible tó ogun bá fẹ́ They appear quickly. They send. They stand. They go in the middle of the night. They do to risk their life for the citizen to be saved. How many kings nǹkan tí ọba ṣàánú ṣiṣẹ́ yẹn mélòó lámìlò ní tó ṣe yẹn mélòó nínú wọn àwọn wa yẹn tó máa kó mi ìbú gbogbo ọba o mo kàn ń sọ ni o ló kàn lè ṣe iṣẹ́ ọba is like when people want to be a king any royal family na they should go for the school just like you want to come and be a king o you want to be a nurse in Canada you go and study for it you want to be a business person you go for business administration you want to be a kini kini presenter you must all mass communication you want to be this uh, eh, mercy you want to read mercy you want to be a doctor you go and study mercy they should go they should be i think they should be school for royal kìnìsìn kọ́ lọ máa train any if we are i mean anybody born from the royal family should be going to the school when it is time to uh, to to to to to for to me actually maybe before the appointment of uh, the kiniye they should go for the study how to maintain how to control when you are on the throne how to behave because some people don't know because they are not even from the royal family they don't know how to do i mean how they to control they don't you know but none of them know anything about the throne you understand me they don't have human relation gan yàtọ̀ sí pé kí wọ́n jalè kán kówó lówó kán ọ̀pẹ́rẹ́sì kán sọ pé etí understand bẹ́ẹ̀ they should be school for it mm, i think they should be school Tolu Sarah i said we should go and take your shower kí ló dé these people eh àwọn tó kàn ṣe because anything you are doing that you don't know the value or the meaning of it also you are fumble you can fumble and that's why a lot of people when you study something you know the time you you, you study you know you remember those things wọ́n sọ fún ẹ o àwọn tó bá dẹ̀ ń rú dada. tó really mọ̀ nípa royalty that really know how to how to rule you understand me àwọn ìwé ro kings royal royalties àwọn ló máa máa teach wọn ni kàn jẹ́ teacher for that kì í kàn ṣe pé kẹ́nìkan kàn dé kó sọ pé ìyálà ìyá òun ni ilé wọn náà ti ń jọba ẹ bàbá là bàbá nǹkan ó jọ mọ́ kiri kan they don't put you there wọ́n kàn bẹ̀rẹ̀ sí misbehave wọ́n kàn bẹ̀rẹ̀ sí misbehave wọ́n ní ok o ẹ ẹ yes we need to put uh, use people for sacrifice o we need to use this o for this o we need to ẹ gbogbo you know that's not the way to rule i mean over all, all these obas also part of people who destroy our system when you having problem like this the king will go out they will tell the citizen don't worry be calm Oba, Oba, kan ló ránṣẹ́ pé kí ruko elisha nígbà tí ìyàn mú nílùú they always run to the king Oba, there's no food in this country Oh. That's why now Oba is not even relevant too much again. Before in the Bible and anywhere, the king must be relevant. The king must be, you know, they give order. But where they are no anybody that want to give order, you have to be the, with the person. You have to care for the person you want to order around. But you are, they are not caring. That's why they lost it. They lost it. But that's what Oba is the best Oba in Nigeria. Mm. Oba Kano. Kò ń ṣe pé torí pé wọ́n jẹ́ ń lọ mi o. Ẹ má bínú ẹ mọ̀ pé ní in law but uh, anybody from Kano mo kì í tó torí ọkọ mi ni mo ètò tiẹ̀ báyìí but apart from pé wọ́n ti jẹ́ tiẹ̀ mọ̀ pé mo wà mo ti sọ́ngbà yẹn kó tẹ̀ tó di pé mo accept to to marry a Kanori <laughs> you understand ẹ má bínú mo rí ngbà yẹn mo ti sọ́ọ́rì mo ní ah, àwọn èèyàn ní tó tó tó tó á dàbí pé ẹ tó torí nǹkan kan tó tọ́ ni gbogbo àwọn nǹkan tó yẹ kí àwọn ọba wa kó máa ṣe nìyẹn ah, torí eré tí mo fi sọ nìyẹn o ọba tó bá dẹ̀ ti jáde rí tó wá speak kì í ṣe ọba tó máa rí pé ẹnìkan wà lájò tó máa tún pè tó máa ní ẹ lọ pa sọ̀hún ẹ kú ẹjọ́ kúkú yà hmm, ó dàárọ̀ o ó ti yẹ yẹ kò ń ṣe pé kí ọba kóyàwó jọ àbí kó máa sọ pé i'm the wife or husband of this kó máa kó obìnrin jọ àbí kó má dẹ̀ kàn ìyẹn kan náà fi ń ṣọba àbí kó di pé gbogbo obìnrin àdúgbò kó gba gbogbo ìyàwó oníyàwó àbí kó gba gbogbo òun nìkan nìkan ìyẹn kan náà pè ní ọba o ó ti yé yín mẹ́ẹ̀ ẹni tó bá ti kí ẹ̀fọ́ aráàlú ogun ògbúdọ̀ wọ̀lú ẹ̀ tó bá rí pé wọ́n fẹ́ máa fún ìlú ẹ̀ problem wàá sọ pé yes as a king because má jẹ́ ntàn ẹ́ tó bá ti lè gba ọ̀pá tó bá ti lè ní you see one thing about royalty the boldness is there you see anybody with that boldness tó jẹ́ pé by the time of trouble like this wọ́n máa gbórí wọlé bí akẹ́kẹ́ No, you can't see their face. You cannot see them solve any problem, but they create problem. There is no royalty in their blood. By the boldness and the goodness and the way they do, you will know that this royal is actually on this in this person's blood. Bẹ́ẹ̀ni mo sọ, wọ́n problem they don't create problem. Hmm. Ìyẹn bó ṣe jẹ́ So bye for now. Have a nice re good night uh, rest o. Oh ìlú ọkọ mi ò ní the best. Ọba ìlú ọkọ mi, òní the best, ọba Kano, bye for now. Ah, kò ní bàjẹ́ fún ọkọ mi, kò ní bàjẹ́ fún àwọn ará Kano, kò ní bàjẹ́ fún àwọn èmi náà àti gbogbo àwọn olólùfẹ́ mi, kò ní bàjẹ́ fún wa, yóò dára fún orílẹ̀-èdè o. So, èyí tá a wí lónìí náà ń sìn àwọn èèyàn máa máa bínú. Ṣé mo pé mo sọ ń sìn mo ní ah, olúwo yìí tó ń ṣe é sìn ní ti tèmi nílẹ̀ Yorùbá yẹn ń sìn. Mi ì mọ ẹlòmíì tó ṣàṣe bí mo ṣáà wọn tó ń ṣe lórí mídíà yẹn olúwo bọ́n ṣe ń sọ̀rọ̀ tó ń dẹ̀ sọ̀rọ̀ ègèsì káyé èèyàn má máa parẹ́ kọ́ má máa fèèyàn ṣètùtù káwọn ọmọ bí àwọn kílà ṣe pọ̀ tó bá gbọ́ kí ló ṣe òrìṣà ni tí ìbá jẹ́ òrìṣà àti nǹkan tó náà ń bọ báwo ni ẹ̀mí pé wọ́n ń fi èèyàn ṣètùtù wọ́n ń fi ẹ̀jẹ̀ èèyàn wẹ̀ báwo ló ṣe fẹ́ wáyé so èèyàn tó ègèsì yẹn tó ẹ kíláàfù fún ọba olúwo ní ilẹ̀ yorùbá di ó nàìjíríà ni ẹ má bínú ni mo fún ọba ti kánò ní àwọ́ọ̀dù yẹn torí ogun tó yẹ kó ja nàìjíríà ń gbà yẹn wọ́n try láti bá wa settle àwọn problems yẹn so ọba nìyẹn mo tún wá ní ilẹ̀ yorùbá mo tún wá fún ọba olúwo ẹ má bínú o mo fún yín ní award mo fún yín pẹ̀lẹ́ nù pọ̀lọ́kọ́ lọ́n dẹ́ mi wá sí lágbára ọlọ́run tí n bá ti wá sí nàìjíríà báyìí tí n bá kí n má rí báyìí wọn ni sweet i don't forget i want to give this ọba this king an award mo máa fún ọba yẹn mo máa fún wọn ní award ọba kánò náà báyìí tí bá ti fẹ́ ọmọ wọn náà mo ti fún wọn ní àwọ́ọ̀dù kan nìyẹn ẹ kàn wo bí mo ṣe tó <laughs> ṣe ti ọ̀dẹ sáàmì ẹ̀yẹn so màá fún olúwo náà ní àwọ́ọ̀dù ṣó ti yẹn ẹ má wọrí ọba olúwo ẹ relax mm-hmm. ẹ relax ó dà pé ìyàwó wọn náà haúsá ni ṣé ti ṣe bá ti rí ok ok ok haúsá ni ìyàwó wọn ok ní tèmi o mo fún wọn ní ọba olúwo nílẹ̀ yorùbá fún nǹkan tí wọ́n sọ yẹn o ṣe mo pa níṣẹ́ téèyàn ṣe tó máa jẹ́ lójú èèyàn kọ́lé sìn àti rí lérí èèyàn kọ́lé sìn àti rí èèyàn níyàwó àti oríṣiríṣi àwọn èèyàn tó máa níyàwó in fact ẹnìkan kò ń ṣọba Fẹlá Aníkúlápó thirty seven wife ló ní lọ́jọ́ kan ó ti yé yín bẹ́yẹn so àti rí gbogbo èèyàn àti rí nínú history so but nǹkan tí èèyàn bá ṣe tí ó jẹ́ pé ó máa ó ó ó kọ̀ sí security the humanity you know there is going to be a protection ah He's looking for security. He wants people not to die anyhow. He wants people to live a good life. He's preaching the gospel systematically in another for Yenioluwo. And another one appealing for the country to be saved so that their people will not be perished. That's the work of kings. Okay? You can't see some people, you can't see life wasted. People, some people are using people for sacrifice. And then oh, a, a king will be coming out and supporting it. The king should be on throne. Tó bá jẹ́ pé òfin wà ní orílẹ̀-èdè wa. Irú èmi tó bá fi mí jẹ kínní. Ọba yẹn kò sí bó ṣe close mọ́ tó. Máa dijú ṣe ìdájọ́ ẹ̀ ni. Wọ́n lè fi ṣe ètùtù. Ìdà kan ní lọ pa àwọn náà kọ́ fi wọ́n ṣe ètùtù fún orílẹ̀-èdè. Àti ẹ̀ ṣe ètùtù fún orílẹ̀-èdè tó nígbà yẹn tó bá yá wọ́n tún lè lọ máa àdọ́ yẹn kọ́ máa dẹ̀bẹ̀ sí fi àwọn àdó pé ẹni tó bá ti fi ìdà pa ènìyàn kí ni Bíbélì sọ kí ni àdúrà sọ ẹ lọ fi ìdà pa sọnù. Ṣó ti yé yín? ṣòtíyé hmm. bẹ́ẹ̀ mi ṣe bá ṣe ni ni mo ṣe jẹ́ ẹni bá porí mi níbi léyìí tí mo wí lónìí ẹlẹ́dàá ṣẹ̀dá olúwa jọ tẹ́ni náà ò bá tẹlẹ̀ mọ́ ni o ṣùgbọ́n tó bá ti ń tẹlẹ̀ tó bá porí èmi àtọmọ mi níbi àpọ̀kọ mi tó bá porí ọkọ mi níbi àbáwọn olólùfẹ́ mi ẹ̀dá bẹ́ẹ̀ olúwa jẹ́ kílẹ̀ ẹ̀jẹ̀ ti gbé mi ní kíákíá ẹnikẹ́ni tó bá gbórúkọ mi lọ ilé babaláwo ilé olóògùn àbí agbára òfùgbọ́n tó bá lò lórúkọ mi àti ọmọ mi àtọkọ mi ẹ̀dá bẹ́ẹ̀ kó sílẹ̀ kó walẹ̀ pamáyà kó má pẹ́ mọ́ ilẹ̀ kó bínú sí ah, ilẹ̀ kó bínú sí ilẹ̀ kó bínú sí ọlọ́run kó bínú sí ilẹ̀ kó tètè gbé mi kó béèrè fún ẹ̀jẹ̀ má jò pẹ́ mọ́ torí pé ó ní ẹ wá àlàáfíà Jerúsálẹ́mù yẹn tó bá sì ti wá yóò ṣe rere àlàáfíà àwọn ènìyàn olúwo wọn wá àlàáfíà àwọn aráàlú bẹ́ẹ̀ ni ẹni tí ó bá kàn ló mú ẹni tó bá fi èèyàn ẹ̀ ṣètùtù ayé rí excuse me tó ń fi èèyàn ẹ̀ ṣètùtù àbí tó jẹ́ pé wọ́n ń fi èèyàn tó ti ń fa èèyàn ẹ̀ fún èṣùtù ayé rí he will know what we are talking about ṣó ti yé yín but àwọn tí wọ́n ti fi ṣètùtù yẹn náà tó ti fi ìyá wọn bàbá wọn ẹbí wọn ará wọn tó ti fi ṣètùtù wọn ò ní kí ẹ̀ mọ́ tán bá máa fẹ́ lómi ṣètùtù wọ́n tiẹ̀ máa fẹ́ àkí wọ́n máa fẹ́ kán máa fi ṣètùtù lọ nítorí pé wọ́n á fẹ́ kó kárí ṣó ti yé yín but àwọn èèyàn fẹ́ kí wọ́n má ṣe nǹkan burúkú yẹn mọ́ nǹkan burúkú ò dáa láwùjọ let us say no to that killing ṣé wọ́n pé lára iṣẹ́ tèmi ṣe ni pé say no to killing ẹni tó bá ń fèèyàn ṣe tutù tó ń fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ wọ́n ń kìlẹ̀ èèyàn ni do you understand me so offence tó le jù láyé òun náà ni ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ẹni tó wá ń pa ènìyàn ó wá ń ga pa bíbélì yẹn sọ pé ẹni tó bá ti fi idà pa ènìyàn náà tó máa fi idà pa ni ẹ máa yọ ọ̀bẹ sọ́rùn èèyàn ẹ máa sọ pé ẹ fi ṣètùtù ayé tó pé ẹ fẹ́ bọ òrìṣà tó pé ẹ ní mental problem you are sick anyway tó o bá réyàn sọ fún ẹ you are sick tí pásọ kan bá sọ fún mi pé nǹkan tẹ́ ẹ ṣe dáa pásọ náà sick táàfà kan bá wà nínú tó bá wà involve nínú ẹ̀ náà tó ráwọn àfa pásọ míì wà nínú ẹ̀ they are sick tẹ́ bá rí gbogbo yín bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá lè bára yín sọ̀rọ̀ ẹ wojú ara yín tẹ́ bá ti dé padà yín tẹ́ máa ń fẹ́yàn ṣètùtù ẹ wojú ara yín báyìí kẹ́ẹ̀dẹ̀ sọ fún kejì tí o mọ̀ pé ó ya òrìṣà kí òun náà sọ fún ẹ pé gbogbo yín pátá ẹ sọ fúnra yín pé ẹ gbádùn pé yá wèrè bye for now good night. à ń fẹ́ lè ṣe lọ ẹni bá ní a máa dé náà là ní dé bá ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ tòótọ́ a máa dé a máa wá a sì máa bá yín a máa lé nínú rere a ò ní dín o ẹni tẹ́bi ń pa ọlọ́run yóò fi yóò tẹ́tẹ́ bẹ̀lẹ̀ sílẹ̀ níwájú èmi àti ẹ̀yin yóò sì dàrú lé wa lórí inú wa yóò dùn ọkàn yóò balẹ̀ I still say no to killing. I say no to killing. People using people for sacrifice ṣe taboo. Election tó ń ṣe l'Amẹ́ríkà tí wọ́n fi wọlé tó ń fi ṣe pápápá yẹn wọ́n fi yan ṣe tutù kankan. Kò sí èèyàn kan tó ṣe tutù. No ètùtù so far. Bye.